Let's first um, ẹ fún mi ní chips a biscuit very sweet àti bíkọ́là tí Okay. gẹ̀. ok bíkọ́là o àjò ìrora jẹ ẹ má wọrí jà yìí ẹ má wọrí ẹ ṣáà ti fi yí bíkọ́là tó sọ yẹn ẹ fẹ́ máa mú kí wọ́n ta àwọn kí eléyìí ṣíṣì tó sọ yẹn yín o ẹ bá bisikíìtì wíníwíní méjì yẹn. ẹ má dá lóhùn bó ṣe máa ń ṣe é mọ àwọn ọmọdé tẹ bá mọ iye bíìgì tó nílé ní páàkì ní páàkì different time. ìgbésíwá ló fẹ́ bíìgì. bẹ́ẹ̀ni ẹ sọ̀rọ̀ ọ̀dẹ̀ ọ̀bọ àríọ̀lá àríọ̀lá ah, ó ah, má ṣe o. so, so um, gbogbo owó yín sí ó jẹ́ two thousand one. two thousand one hundred. Then eh, two thousand hundred naira. Eh, eh, ẹ bá ẹ bá mi ẹ ṣáà mọ̀ mí dáadáa. ah sure of course mo mọ̀ yín. bàbá àárín Mr. Rọ́pò ìyàwó mi. a mọ̀ yín torí èmi ti ń tà láti pè wọn wọn ò gbé kọọlù wọn ní ká lè yanjú. ẹ maybe network. ẹ ò so ẹ sọ fún wọn ẹ bá mi kọ eléyìí sí ẹ kọ sínú ọmọ mi tó ń kọ kíni wá sí orúkọ wa wà níwèé Mr. ti rí olówó òkè báyìí ó dà pé black bridal lọ fi kọ́ mr rọ́pò. ok má bá yín kọ́ kò kò sí wàhálà ẹ ṣe.

sẹ́yìn ọjọ́ bọ̀. ojú òtì ojú òtì. ìwà nílà ìwà ìwà nílà ìgbéra kò wà dédé ó bèrè bíbí adójútì mi. ọgbà àfọwọ́ kan níta lẹ́yìn àfọwọ́ pẹ̀. tó fẹ́ sọ fún mi pé gbogbo ṣe ṣiṣẹ́ tó lábúlé yìí o ò ní owó kankan tí wàá fi tọ́jú mọ́mí ẹ̀ débi pé wàá fi tọ́jú ara ẹ̀. Ah, ó ga ọ mọ̀ pé mò ń ṣiṣẹ́ o but gbogbo iṣẹ́ tí mò ń ṣe náà <laughs> gbèsè ti pọ̀ jù so owó iṣẹ́ tí mò ń ṣe kò ràn kankan kò ràn kankan. ṣé o ò lọ sí skul rárá ni àti pé gan ṣé anybody tó ṣe lábúlé yìí ṣé bó ṣe dáa tó ṣé rọ́kùnrin kan sọ pé gbà kó fi tọ́jú ara ẹ̀. àǹtí <laughs> ẹ tún padà sẹ́yìn àtìgbà tí ìyá tó bí mi lọ́mọ ti kú èmi àti ìyá àgbà nìkan ni ìyá àgbà dẹkẹrẹ nínú kọndíṣọ̀n tó wà wọn lè ṣe nǹkan kan èmi náà ni àti pé gbogbo àwọn gáìsì tó wà ládùúgbò yìí nǹkan tí kí n ṣe púpọ̀ kí n bá mi sọ̀rọ̀ o nǹkan fẹ́ ní jàre. wo skin èmi àtẹ a ní ìdòwò láti fi máa maintain ẹ. Eh? ló tó ṣe dá tó yìí anyway wàá tẹ̀lé mi lọ síbi kan màá ẹ̀ pẹ́. ẹ wò máa tẹ kò síbi tẹ fẹ́ kí n tẹ̀lé yín lọ báyìí máa tẹ̀lé yín lọ. <laughs> má dùpẹ́ máa rọ̀ jẹ́ kàlà. ẹ ṣe. òun dáa máa ta ló bẹ̀rẹ̀ ni. Eh, actually anybody obìnrin um, sorry um, àwọn Mr. Rọ́pò àti ìyàwó wọn ló wà. Mr. Rọ́pò. Bẹ́ẹ̀ni, àwọn àti àwọn wọn wá wọn wá rajà. So wọ́n láwọn pe nọ́mbà yín pé kò lọ. Ẹ eh, ẹ eh, dúró, ṣé kò kì í ṣe pé wọ́n rajà wọn fún ẹ lówó? Bẹ́ẹ̀ni, wọ́n láwọn pe nọ́mbà yín pé nọ́mbà yín ò lọ. Ah! Tóbi. Mọ́. O ti ríṣẹ́ sí tọ́mtọ́m àbí? Ah, rárá ma. No, o ti ríṣẹ́ sí tọ́mtọ́m. Bí mo yé lọ yìí, o máa lọ, o máa gbé báàgì. Nígbà tó ń sọ bẹ́ẹ̀ ìwọ onífọ̀ mi lọ́wọ́ tó lè pè mí kó tó fún ọlọ́jà mi. ó lè pọ̀ sí láwọn pè yín ni àmọ́ mi ètò ìmọ̀ mi. wọ́n láwọn pè mí. mi ò mọ mi ò fẹ́ tà fún wọn wọ́n láwọn pè mí. ee ó wá padà wá tà fún wọn ó wá gbọ́jà mi lọ two thousand one hundred lórí wọ́rọ̀bọ tí mò ń ta ẹ̀ lẹ́yìn nìkan pẹ̀lú ìtàn jẹ sílẹ̀. mi ò mọ mi ò mọ lẹ́kúrúkọ ó tún wà nínú lísìtì wa ni. àbọ̀wá bá òun lọ̀rọ̀ ti tiẹ̀ ó ní ní tí ò bí ẹ̀ ní òkè kí lè lè bá ẹ̀sìn mi ò dẹ̀ fẹ́ ta mi ò fẹ́ ta o mo fẹ́ ta olórí burúkú kan ni wọ́n fọ́n sí wa. Tánu. Ẹ kúlé màmí. Ẹ àti àti. a ló dé. Káàró lù á sùn. Akílára ilé òmù kí bọ́ọ̀lù rẹ̀ ra fífi sẹ́nu. Dátò rọ̀ sí náà lọ́wọ́ ń bọ̀. Ṣé o fẹ́ ká wúrò kó gbé mi kó lè da náà nìyẹn. aago mélòó ni ó tó wá jà aago mélòó ni jẹun. èyí má wọrí mo ti bá ra búrẹ́dì àti tíì ẹ jẹ́ kí n sáré mú kọ́ọ̀pù wá wá bá yín kò ṣẹ́ gbọ́. èyí náà da búrẹ́dì àti tíì náà ní ìfìsínú náà ní ìdí ẹ̀rí ìdọ̀kan fi yín. ẹ pẹ̀lẹ́ màá rẹ̀. Yes, I meant inú gan ti ń já níbi. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. àṣàkẹ́ àṣàkẹ́ màmá màmá ẹ wojú òlé ẹ mú nígbà tọmọ ikú adúlé dé ẹ ṣe bùí ìwọ ló ti rí. èmi náà ni ẹbí ọmọ yín ìgbà tí mo lọ sí ṣọ́ọ̀bù yín mi ì bá anybody ń bẹ̀ òun ni mo wá ní kí n tajà fúnra mi. ẹ máa gbọ́rọ̀ ṣì. tẹ bá ti dé màá wá fún yín lówó. ìgbà tí wọ́n débẹ̀ tó bá yàn ó ṣe pọ̀ sókè rajà ó wá dọ̀dọ̀ tèmi ó wá kó búrẹ́dì ó kó míìkì ó kó tíì ẹ́ màmá ṣé mi ò kì í ṣe fún yín ni ṣé mi ò kì í ṣe fún yín ni. ìyá ìgbésẹ̀ ò ń gbìyànjú mo ń gbìyànjú. àmọ́ dákun mọ́ràwọ̀ kan ó ti tọmọdé bọ̀ ni òun gan ti wò ó pé òun èé ṣàjòjì sí ọ ló jẹ́ kó mú un tí yóò sì wà fún ọ lówó. màmá màmá ṣì lè dá mi lókòwò ni tó wá kọ́ ní ilé ìgbọ́fẹ̀ lóko. ilé lọ́dọ̀ ẹ má gbé fóònù bọ́ọ̀lù ẹ̀. ọ̀ẹ́dùn àwọn àmì lówó aṣàkẹ́dà. ìyá jòsí àti bẹ́ẹ̀ mo ti ń gbóhùn yín. àti tẹ́lẹ̀ ẹ̀ka sàn jàre. ẹ̀ka sàn àti kẹ́ kí ló ṣẹlẹ̀. ọmọ tẹ́ mọ́lábùrẹ̀ ó lè ní o. kò lè bá o. ó lè ah, ní ẹyin kọ́kọ́ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ kan mọ́ ní. Ah, ah, àṣàkẹ́ ò lè jalè gbọ́ kí ni wọ́n náà ṣe fún wọn. mo lọ rajà ní ṣọ́ọ̀bù wọn ní wá bá anybody ń bẹ wọ́n ní kí n tajà fúnra mi pé tó bá dé wá ló mọ lówó. ẹ má bẹ yẹ wẹ ẹ wá èlòwà lówó yín báyìí. sílẹ̀ lẹ́nu rà ní àbálàdúgbò tó kó ṣọ́ọ̀bù mi. ìyẹn àjò sí wàhálà tí yín gan pọ̀. ó pọ̀ ẹ máa gbọ́ ti sẹ́là kó tó kó pé wọ́n ta mọ́ ẹ̀dá mi máa bá mi ìrìnrìn àjò. ẹ chẹ́ńjì dà. ó jẹ́ mi lówó tẹ́lẹ̀. ó sì yẹ o àpọ́n kúkọ́. àpọ́nlá lójú mi ṣe ẹ̀rọ màlá. ó máa ń ṣe. ìbí máa bẹ́ẹ̀ dé bó. ìjẹun ti ń jà rẹ. ẹ orí kì mí yóò rò mí o. ẹ hello. orí kì méjì. ẹ wo ẹ sọ̀rọ̀ sókè mi ò gbọ́ yín. orí kì méjì níbo. àwọn wo sanu wo àǹtí aṣọkẹ àǹtí aṣọkẹ. oríkì méjì orí mi wá ṣègbè lẹ́yìn mi o. orí ẹni làbàbọ̀ wà bá mo ṣàtìlẹ̀. oríkì méjì orí mi wá ṣègbè orí mi wá ṣègbè lẹ́yìn mi má jẹ́ ń báráyé fọwọ́ tí ikú o àmì o. oríkì méjì oríkì méjì lẹ́yìn rẹ̀ agbẹ lọ sí ìtú ìjọkọ wọn náà jẹun bó ṣe wù ẹ bá àwọn ọmọ olówó yẹn ṣe máa ń ẹ jọ gbogbo Ọlọ́run ṣé mi ni mo bá yẹn jẹ ni ṣé mi ni mo kó bá yín ni ẹ ti lọ sílé babaláwo wọn ní pé kẹ́ lọ wáyàn tó ṣe yín èmi náà ni kẹ wá mú. ẹbí kí ló yìí tẹ fẹ́ gbàgbá lórí mi. ẹ kẹ́ ẹ kó sì lọ kẹ má sọ fún mi pé kì í ṣe sùúrù. ẹ ẹ mọ nǹkan tó ṣe wájú mi jù ní gbogbo ọ̀rọ̀ yìí. ẹ èèlò ni mo fi ṣí ṣọ́ọ̀bù tẹ̀yìn nìkan tẹ̀ ń jẹ gbèsè over eight thousand naira mi ò mọ̀ ní o àbí wọn sọ fún mi gbọ́dọ̀ kwara jìnnà sí rẹ̀ ṣé fẹ́ dá mi padà sílùú mi ni ṣé fẹ́ dá mi padà sábúlé ni kí ló lè fẹ́ sọ mí dìdà bí mo ṣe dà kí ló ṣẹlẹ̀ nínú gbogbo nǹkan tẹ wá ti ń ṣe látijọ́ ọjọ́ ìpèdù mi o ẹ̀yin ẹ ṣọ́ mi torí ẹ ti mọ̀ pé mi ò ní fẹ́ fún yín nìkan mi mọ̀ ẹ jẹ́ kí n kúrò ní ṣọ́ọ̀bù ẹ wá wá ẹ wá sọ fọ́mọ ipe yìí ń pa gomi agomi yìí lọ ẹ jọ̀ọ́ ṣé fóònù kan lélẹ̀. a mo pe o níwájú níwájú ọlọ́run àtẹ̀yàn mo pe o kó kọ́nẹ́ẹ̀tì ni o. ayé yóò ní kàn mí. ọlọ́run ò ní bá mi kọ̀nẹ́ẹ̀tì yín mo lóore pẹ̀lú òṣì tó fẹ́ bá yé yín jẹ́ tẹ̀ ṣẹ̀ṣẹ̀ pa tó ń sìn sìn ni ẹ sùúrù kí u dẹ̀ ìjà fún yín ẹ ṣé bẹ́ẹ̀ báyé mi jẹ́ ni bí ṣe máa yọ wá nìyẹn ẹ yọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ wá gba gàrí ẹ yọ padà ẹ sì padà wá ẹ ẹ wá gba ráìtì ẹ padà tí tòmátò ṣé bẹ́ẹ̀ mọ́ jẹ ẹ mọ́ sàn àbí ẹ fẹ́ kó bá mi àbí bẹ́ẹ̀ kọ́ kí ló ṣé wọ́n fẹ́ràn mẹ́ràn kí kankan kan pa ni kí ló ṣẹlẹ̀ gangan náà. ẹ mọ mi mọ mi dá mi ẹ torí Ọlọ́run ẹ má bínú gbogbo owó tá a jẹ yín gbogbo ẹ la máa san ẹ̀mí tó jẹ gbèsè náà ló máa san. ṣé nígbà tẹ́mi yín bá ti pín. ẹ ń dájú gbèsè báyìí ẹ ṣì ń rẹ́ mi ẹ ń dúró dè mí ìgbà tẹ ẹ̀mí yẹn tó bá lè san nígbà tẹ bá kú tán ọgbọ́n ta ni kí n ti gbowó mi kí sáré yìí ni kí n ti gbowó mi bíkọ́sì pé ṣe ń ṣe ẹ máa tó kú o. pé kí ló ha yín lẹ́nu kí ni mo ti sọ nísìn kí ni mo ti sọ ní sìn tẹ̀sẹ̀ ha ha ha ha ẹ panu burúkú dé jàre kẹpanu òṣìdé onígbèsè ẹ ṣì ń jẹ gbèsè ẹ ṣì ń fresh ẹ rí ìyá ti mú yín lára ó ti mọ́ yín lára àjẹgbodò tó ń wẹ́nu fẹ́ wo tẹ bá sọ̀rọ̀ kan síbẹ̀ yẹn tẹ bá sọ̀rọ̀ kan síbẹ̀ yẹn tí bá bò yín. wẹ́dà ni kò ṣe pé. wẹ́dà lè jẹ́ kẹ́ fáìn gbèsè ni gbèsè ni ẹ tún fáìn jèmi lọ́gbọ́n ìwà yìí kò ní dáa fún yín má bọ̀ tẹ́lẹ̀. ọmọ ọlẹ ẹ ẹ ọmọ mi rè é ẹ ẹ ẹ ẹ wá fi ọmọ yín tẹ̀ má gbà ojú mi. ọjọ́ tẹ bá ti rí owó san kẹ wàá gbọmọ yín lọ́wọ́ mi. ó ti di ọmọ pẹ̀lú ètò ọ̀sán ṣé ẹ kàn náà ti papọ̀ náà ètò ọ̀sán. ọjọ́ ní òbí bí ọmọ náà yìí ṣé kájọ fà kẹ má pàkàn kí mi má má pàkàn. ẹ jẹ́ ní sọ̀dá lábàárà yìí fúlù lẹ mú kò ní o fúlù lẹ mọ ìmú kò ní o fúlù seven point five lẹ mú lọ yẹn o fúlù lẹ mú kò ní o ẹ má wúlò rọpò kí la máa ṣe báyìí tó rọpò ó ti di ọmọ ó ti di ọmọ eight thousand naira. ìyá dá mi ìyá dá mi. ìbò yóò dá ọmọ. ṣe sùúrù ṣe sùúrù gbogbo nǹkan gbogbo nǹkan àyọpẹyọ gbogbo nǹkan àyọpẹyọ lọ́nà òwò àyọpẹyọ ìbọ̀dọ̀ olùwà ìbọ̀dọ̀ olùwà kò yí pariwo èmi fún wa mọ́ a jẹ wọn bó ṣe wà ó dẹ̀ mọ̀ pé ó dẹ̀ mọ̀ pé a ó jẹ yáàtì jẹ kó má lọ kó má lọ ká òun lè lọ owó tó má jẹ tó má dé tìrò. ìbọ̀rọ̀ ṣíwọ́ lọ́kọ̀ jáde lẹ́nu ó jẹ yọ ní ìtàsán owó mú dídí ọmọ owó burọ́pọ̀ owó sọ pé kì í fi sílẹ̀ kó máa jẹun náà ṣé kò ń jẹun nílẹ̀ wo tètè lọ gbọ́lé gbogbo nǹkan tó bá nílẹ̀ ó yà lọ gbọ́. hundred naira ló kó nulẹ̀ ṣe iye kí làwọn máa jẹ́ ìṣèjì bó làwọn máa. mo ti jẹ́ ọmọ mo ti jẹ́ ọmọ mo ti ah, eh, eh. méjì oríkì méjì orí àbábá ṣe é dábẹ́ orí mi orí mi ṣe mí lọ́lọ́lá o. oríkì méjì orí mi wá ṣègbè lẹ́yìn mi o. orí àgbẹ̀ níjà fagbẹ̀. oríkì méjì àlùkò níyà fún orí mi wá ṣègbè lẹ́yìn mi o. ah Àṣàkẹ́ o ah, ti ṣe tán ah, kíákíá kọ́ tí mo ṣe máa ń láìkẹ́ ni ọwọ́ ẹ fast <laughs> pẹ̀lẹ́. All right. gẹ́gẹ́ owó ẹ̀gàn ló wà ń bẹ́. sista kí Ah. dé. kójú àtúnwárí orí àkàlà ni ṣòro wẹ̀ gbólóhùn ẹ̀ àpòjọba. lóòótọ́ mo promise yín pé màá fún yín lówó bó kò tí ì yá ẹ. lọ́dún wo má bínú ọdún wo. mo sì máa wá fún yín. twenty twenty two. ẹ jọ ẹ. torí owó tó ń wo yìí kí bolówó ẹ̀ àpòjọba ah, àkọsọ́pò rà one million ni ó lọ school jogging kó wá jọ́ọ̀gì ẹ̀. ilé ló ń tú. Ah, bọ́ńtì sùúrù ẹ fi sùúrù sí. ẹ jọ ah, ẹ jọ àti àṣà tiẹ̀ ni ẹ́ àṣà ni ẹ́ àṣàkẹ́ ìgbà wo lè jẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ máa lọ ẹṣẹ́ dẹ̀ sí gbowó lọ́wọ́ ẹ̀. orí bó ṣe rí orí mọ̀gìdì mọ̀gìdì bí ẹrù olè. àṣàkẹ́ kí ló ṣẹlẹ̀ kí ni kíkí. pẹ̀lẹ́ ọlọ́run bẹ̀ fọ̀pọ̀ rọ́pò kí màmá o kí ìyá. ọmọbìnrin yìí dájú ṣá abẹ́rẹ́ bó ṣe rí ó dẹ̀ mú owó jàgbẹ́ ṣé tọmọ ọlọ́mọ fi ṣe látàárọ̀ ah very stupid human being. Ma. Yes, ma. Rárá, ó ṣẹlẹ̀, ó fẹ́ kàn. Ó ti ń ṣe láti àárọ̀ gbà lọ́wọ́ mi jọ. ẹ wo aunty Stella it's not like that ṣe rí owó iṣẹ́ tí mo ṣe lọ́tẹ̀ yìí mi ò fẹ́ gbà because mo um, ń lọ sẹ́kọ̀ọ́ so mo fẹ́ máa dá owó sí i lọ́wọ́ kẹ́ lè fi bá mi tọ́jú ìyá àgbà tí n bá ti lọ kó má bàa mà lá pé mi sí lára round. Ṣèké. Máa. Ha, that's so nice of you ọlọ́run má jẹ́ tọ́jú wọn ní agbọ́rọ̀ lọ́run. àmín ma ṣé bóyá ṣe ni kò ṣe máa ṣe lọ ṣùgbọ́n má yí wẹ̀ padà ṣùgbọ́n. ẹ ṣe máa kó sí wàhálà ń bá ẹ máa bá ẹ lójú ẹ. ok màá wá yọjú sí lọ́la tí bá ti fọ aṣọ mọ́mì Dẹ́mọ́lá tán ok ó dàbọ̀ máa. ask any inspiration. ẹ wo yes sir ṣe fẹ́ gbọ́ mi ẹ fi ẹ fi ilẹ̀ ẹ má sọ nǹkan kan ẹ má make attempt láti sọ anything at all torí gbogbo nǹkan tẹ́ fẹ́ sọ pátápátá látòkè délẹ̀ mo ti mọ̀ everything pátá mo mọ̀ mo ti gbọ́ so ẹ má dára yín láàmú ẹ ṣe. ìránṣẹ́ kí ni. ìjẹ́ mọ̀ wípé ẹ ò lè rí ju ẹ̀mí mímọ́ lọ bẹ́ẹ̀ ẹ dẹ̀ lè gbọ́n tó ọlọ́run ìjẹ́ mo ní tí à ń kọ́ níwájú yín máa rí ìdárayá wọ́n ní àyànfẹ́ dúró kó má má ṣe bẹ̀rù dídé olúwa kò ní pẹ́ o àyànfẹ́ dúró ìbá dára gẹ́gẹ́ bí ẹ̀mí ọlọ́run ṣe ń sọ. So wípé kẹ́ ẹ ní sùúrù torí pé àkókò náà ti dé. Hmm. Ah, ọlọ́run ó ṣeun ẹ ṣe kí ni ìránṣẹ́ ẹ lọ ní sùúrù ohun tá a mú mi rí ni wípé àkókò ayọ̀ yín náà ó dẹ̀ wọlé dé àkókò tí ìkorò tí ó padà wá di adùn gbogbo ohun tẹ́ ẹ ti ń lé gbogbo ohun tẹ́ ẹ ti ń fà àkókò tí ó tẹ̀ yín lọ́wọ́ ti wá dé ohun kan ṣoṣo náà ni kẹ́ ẹ ṣe kẹ́ ẹ ní sùúrù kẹ́ ẹ dẹ̀ máa gba ṣe ẹ bá ti ń ṣe léyìí ẹ ò rí ọwọ́ ọlọ́run. ẹ kò yá láìgbọràn ni i'm telling you ẹ kò yá láìgbọràn ni ẹ ti dúró ń bí mo ti sọ fún yín pé gbogbo nǹkan tẹ fẹ́ sọ ìtẹ́lẹ̀ pátápátá mo ti gbọ́ ẹ tún ṣe mistake repetition lẹ ń ṣe yìí náà. ìránṣẹ́ kí ni. ẹ gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún yín ìbá dára kẹ gbọ́ ohun tí ẹ̀mí mọ́. mo ti gbọ́ tẹ́lẹ̀ tán òun náà ni mo sọ fún yín jáde ah, gbogbo nǹkan tẹ sọ látòkè délẹ̀ repetition ni mo ti mo ti àti tó two million times àkókò náà dé tán. ẹ fà àkókò rẹ àkókò. àkókò ayọ̀ náà dé tán. àyọ̀sájú wọn ah. sọ máa máa ṣe tẹ. then wí kọ̀ọ̀kan mo ti mọ̀ pé nǹkan tó fẹ́ sọ náà nìyẹn ẹ̀ dúró ó tẹ tán ó jẹ tán ọ̀la dé tán ìgbà dé tán àárín kankan àárín kankan ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ọjọ́ wo ló fẹ́ dé o kàn ń jìyà kiri àárín lọ àti mọ́tò àti gbogbo ẹ̀ àgbọn kankan ọ̀dẹ̀ ló dé kí ló dé gan ọjọ́ wo ló fẹ́ dé tí bá ti kú tán. Ah. báwo ni? Ṣé dáadáa? Pẹ̀lẹ́, báwo ni? Kú àtàrọ̀ ó yá ṣé ká tètè máa lọ sọ́dọ̀ òun àyàn. kí ló tún dé. wọ́n ṣe ń bi ni nìyẹn ọlọ́run wá jẹ́ kí ìyí táàrò kó bá ìtààrùn jẹ. ó ṣe mo ti kó fún lòdì ní gáràjì tí mọ́tò mi kún kọ́kọ́rọ́ mi bá ẹnu ignition mi ló wà mọ́tò mi ti kó kún ni èmi dẹ̀ rìn jìnnà mo lọ ń pe èrò látọ̀ọ̀kan àwọn èèyàn ń wọnú mọ́tò ìgbà tó máa pè mí pé ó ti fúlù o eré tí mò ń bá bọ̀ rẹ̀ gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ kí kí n kì í tiẹ̀ kàn wọnú mọ́tò kí n start mọ́tò kí n tètè lọ jáwọn yẹn sílẹ̀ kí n tún padà kí n tún píìkì mi mo dẹ́nu mọ́tò mi ò bá kọ́kọ́rọ́ mi lẹ́nu ignition. kí ló ṣẹlẹ̀ kí ni kí ló ṣẹlẹ̀ sí kọ́kọ́rọ́. olórí burúkú ààrẹ mo ló wá mú kọ́kọ́rọ́ mi ó wá mú kọ́kọ́rọ́ ó wá mú lọ lé ọtí ó lọ fi ṣí ọtí ó dẹ̀ jókòó síbẹ̀ ó mú ọtí ó ṣe fàájì mo wá ń wẹ́ni tó mú kọ́kọ́rọ́ káàkiri tí gbogbo àwọn èèyàn fi bọ́lẹ̀ ní mọ́tò mi. Eh, eh, eh, gbà káwọn èèyàn dẹ̀ ti bọ́lẹ̀ kí ló dé tó sáré pèrò mi sọ́kọ̀ kó kó kó kó gbá àwọn yẹn kó máa lọ. kó tó tó tọ̀nù mi padà mọ̀ pé turn by turn ni àwọn mọ́tò tó tó sílẹ̀ tí mo máa lòdù tó bá tó bá máa kàn mí á fẹ́ tó lẹ́yìn tí mọ́tò bíi mẹ́wàá bá lọ tó ìgbà tó bá fi kàn mí gáràjì ti fúyẹ́. ẹ wo rọ́pò kí nìkan tó fẹ́ ṣẹlẹ̀ báyìí torí gbogbo àlàyé yìí kò fẹ́ yé mi nǹkan tó bá mi sọ kọ́ láàárọ̀ ìkó tó lọ nìyẹn o ìlérí tó ṣe fún mi ní pé tó bá máa fi lọ tó bá máa fi dé ipe owó tó bá kó bọ̀ a máa kó lọ fún wúmà onígbèsè yẹn ó máa lè fọmọ wá sílẹ̀ kí ni gbogbo lájọ orí nǹkan tó sọ ìbáyìí. bí mo ṣe rò ó nìyẹn bí mo ṣe rò ó nìyẹn bí mo ṣe kúrò lé láàárọ̀ yìí láláì sì ṣíṣe lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni mo ṣe padà sọ́dọ̀ ẹ̀. ṣọ ó túbọ̀ sí pé bó ṣe wà yìí kò sówó kankan lọ́wọ́ ẹ̀. bọ̀ tuẹ́tuẹ́ ṣíṣe ò bá mi wọnú lé. wo rọ́pò rọ́pò èmi àti ẹ máa jọ mú ìkọ́lẹ̀ nínú ilé èmi àti àwọn àjọmú kan rẹ̀ tọ́lọ́ dàbẹ̀ pé torí mo ṣe ra ń bẹ sọ lóní tútù ò fẹ́ kó mọ bó ṣe rí wá wá lọ wá gbogbo ọ̀nà bó ṣe máa rí owó bó ṣe máa rí owó ọmọ mi gbọ́dọ̀ padà wọnú ilé ní àárọ̀ ọ̀la kí ló dé ṣé wọ́n rẹ̀ sí mi ni ọmọ kankan ṣe ọmọ kan ṣoṣo tí mo rí kí ló ṣẹlẹ̀ ọmọ wà nílé onípẹ̀tẹ̀ láti jọ ẹ̀ àmọ́ bó ṣe ń ṣe àmọ́ bóyá jẹ bóyá mo ní bóyá bóyá àlàáfíà ló wà ó wọ́n bá mi sọ wípé ẹ̀ bó ṣe lọ ló ṣe mọ̀ lọ́mọ gbọ́ngbọ́ bó jẹ́ kó o máa lọ jí owó ìyá ni bóyá o máa lọ sọ ọ́ ẹ̀dùn owó ni láàárọ̀ ọ̀la ọmọ tèmi gbọ́dọ̀ wọnú ilé ìpadà wá ṣọ́sípá àbí kí wọ́n lọ síbẹ̀ kó lọ fi rẹ̀ rọ́pò ńbẹ̀ tí ó máa ṣe pé wọ́n di àgbàyà láì ní tìjú ó ní ìsarabi amọ́ ọmọ wà nílé onígbèsè látijọ́ yìí ó lè jókòó tẹ́tẹ́ rẹ nílẹ̀ ó ti ẹ̀ lè jọ́jú síbẹ̀ pé bóyá kò tiẹ̀ búwọ̀ sílẹ̀ kọ́ fọmọ sílẹ̀ ẹ̀ kọ́ mọ́ máa bọ̀ lé kí ló dé ṣé wọ́n ní ẹ̀mọ́ mi ni ṣé wọ́n rọ ẹsẹ̀ mi ni ṣé mi nìkan ni màá kọ́kọ́ lọ́kọ̀ láyé ni kí ló ṣẹlẹ̀ gan tí ṣe tó àtìyà tó bẹ́ẹ̀ múlẹ̀ tó tó yìí ó ní owó àti àárọ̀ ọ̀dà kí ló ṣẹlẹ̀ má bàtẹ̀mí jẹ́ má bàa tẹ̀mí jẹ́ má pa mí má ní kékeré ló gbọ́ ọgbọ́n tí màá fi gbá mú mi lẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ inú ilé yóò ní gba èmi àti inú ilé yóò ní gbà mí ó ní mo sọ fún ẹ̀yin. Rọ́lákẹ́ a jẹ́rìí pé olórí burúkú láyé mi jẹ́rìí pé ayé rẹ̀ mú ti pé olúbùsù wọ́n. Olórí burúkú ẹ̀ fún ọmọ sí. èmi ìpamọ́ púpọ̀ àti àmọ́ láì jẹ́ kó bímọ fún ọ ọ̀dà mú mọ́ lọ́mọ ọ̀dẹ̀ tí ó kì í má dára jù ìyá dámì àfọmọ rọ́pò owó bọ́ta ọ̀ bọ́ta kó bá mi gbọ́mọ mi ìyá dámì àfọmọ rọ́pò owó. èyí tó jẹ́ ọjà ni. ó yẹ yẹ pọ̀ kẹ́kẹ́ rẹ̀ jẹ́rẹ́. wọn ìka ìka ọ̀dájú àbíamọ ẹ jọba àmọ́ òun ajáde ẹ mọ́ ọmọ jáde àti kówó yín wá olówó ọgbọ́n tó ń ṣí lẹ́kùn fún rẹ̀ ẹ máa mú ọmọ jáde kẹgbẹ́ sí i. o ní láti bá ìròjọ́ máa stress ara ẹ̀ má jẹ́ kó wọn ẹ̀ mú ọmọ jáde kó dẹ̀ gbé wẹ̀ simple and short. ọ̀gá ọ̀ torí pé ẹ̀dẹ̀ tí wàá rú wúwá ẹ̀ torí ẹ̀ lẹ̀ ṣe wá sọ̀rọ̀ ayín di bulldog tẹ́ ń gbó kiri àdúgbò. Hmm. ẹ wàhálà ló kó rẹ sí. ṣáàbà wa mú ọmọ wa jáde bá ọmọ ọmọ jáde àti kọ́wọ́ ẹ̀ wá tí ò bá ṣe pé ó ya ìka ó ya ọ̀dájú lábẹ́ amọ́ o mú ọmọ odidi ọmọ òfin rọ́pò owó ibo ló ti ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ eh, Yorùbá eh. ah, ẹjẹ ẹjẹ wẹrẹ gan ọ yára mi ẹ sábà mọ ọmọ jáde ẹgbẹ ẹgbẹ sínú ẹ bọngalo mọ ọmọ jáde kó gbowó jáde. Eh. fámìlì mi ya wèrè ẹ bá ń kówó mi. Ah, ṣé ẹ sì wọn. kòkòrò ni ẹ bá mi fọ ẹ sinmi ẹ ya wèrè. o oh, wà òkè. Oh, dádì Àrìnọlá ẹ bá oh, kórè ti yín òkè. o wà òkè. orí ìyàwó yín ló pé jẹ mi kówó mi lẹ́rọ̀. ṣé o ṣé o rí aláìsàn pé baálé ilé òdìdí baálé ilé ló sọ̀rọ̀ sí ṣá kò lè dùn mí fún ẹgbà tó lọ́kọ lórí. ó stupid na ó òṣèré máa sọ̀rọ̀ ó stupid na kò ní home now ó ní home now ó ní home now. ó lè sọ̀rọ̀ sọ̀kọ mi báyìí I will not take that from you. ọmọ síbí a máa gbé ọmọ báyìí máa fún ẹ lówó ẹ. ǹjẹ́ tẹ láì jẹ́ iye tẹ jẹ mí. èló la jẹ. èló la jẹ eight thousand kọ́ la jẹ́ ni. iye tẹ jẹ mí kọ́ nìyẹn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ eight thousand six hundred naira lówó oúnjẹ ọmọ yín láti ìjẹrin tó ti wà ń bí báyìí àjẹ tàárọ̀ àjẹ tọ̀sán àjẹ ti ìrọ̀lẹ́ málẹ́ àṣẹ̀ṣẹ̀ jẹ talẹ́ bó ṣe ń gba bóbò bẹ́ẹ̀ ló ń gba fíjù bó ṣe ń gba fíjù ló ṣe ń jẹ noodles àtẹyin gbogbo owó yẹn papọ̀ ó ti jẹ́ six thousand two hundred naira ah, ah. tẹ bá ṣí six thousand two hundred naira tẹ bá ṣí mọ́ eight thousand six hundred owó yín jẹ́ fourteen thousand eight hundred lẹ́rọ̀ lè bá mi kó fifteen thousand kẹgbàá change two hundred naira. o ah, stupid ta ló ní kó wá mọ́mọ́ abẹ iṣẹ́ ìwọ kọ́ ló mú ìwọ ẹ tí bá sọ tí mi ò bá gbá ojú ẹ tí gbogbo ohun orí ẹ ò bá. ọ̀fẹ́sọ̀ gbàdúlẹ̀ bá bá wọn ní balẹ̀ balẹ̀ náà mẹ́ta náà bá ní ẹgbàá àbí kí ló ṣe obìnrin yìí náà kí ló máa wò ó máa jọ ẹ mọ́ni wàá pèrè sí ni mo tà o máa jọ ẹ mọ́ni wàá pèrè sí ni mo tà ní o wàá pèrè sí ni mo tà ní o ìwọ obìnrin àmọ́ ah, àwọn yìí. kí ni gbogbo rábìsì. oúnjẹ òṣì tọmọ yìí jẹ dámì gan ò jẹrú ẹ àtijọ́ tí mo ti bímọ kò sọmọ tó jẹrú ẹ ọmọ rẹ eh? á jí làárọ̀ àjẹwájú tó bá bèrè bòbò tó bá bèrè bòbò á jẹ ice cream òun nìkan àfi ṣe wọn bá ti bí yín rẹ. ẹ ní sùn ẹ má ẹ ní sùn ìyá dá mi ẹ ní sùn ẹ má bínú ẹ má bínú àmọ́ sọ. o ẹ lọ́rọ̀ gidi lẹ́nu tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ kó owó mi jáde fifteen thousand máa fún yín change two thousand two hundred naira. ọkọ mi Aniola bá mọ́mọ́ wá àwọn oníranù olè oṣojú lórí sórí ẹ jọ̀ọ́ ṣé mo ṣí owó ilé ìmọ̀ owó ńgbà tí mo ṣí fún yín fifteen naira hundred naira ẹ fún mi fifteen thousand kí n fún yín fifteen naira fifteen thousand kí n fún yín fifteen naira fifteen naira Yes. fifteen thousand. ẹ̀dá mi máa bá mi ìrìn àjò ìrìn àjò ojú tó kò sí yẹn o àpọ́n kúkọ́ kí ló fẹ́ o fẹ́ gàrà o fẹ́ five alive o ti wà òkè tó bá ti dalẹ́ kó wá gbà mí o. orí kì mí yóò lò mí o. bọ́bọ̀ àbó ti wá. orí kì méjì orí kì méjì orí méjì orí mi orí méjì o. orí ẹni. ẹ ṣeun ó pé tó bá ti di ìrọ̀lẹ́ ẹ wá mú ṣíṣí fifteen naira tó kù. ẹ fún wa ló ẹ fún wa káàṣì náà ìwọ làbúrò tó wà. káàṣì kí ẹ ti fẹ́ gba fifteen naira ẹ rí bí ìyá ṣe jẹ yín tó ìyá jẹ yín ó jẹ̀ràn yín pẹ̀lú ọkọ mi tó bá ti dìrọ̀lẹ́ mo wá máa bá wọn ṣìwé mi pẹ̀lẹ́ oṣù má ṣe oníṣẹ́ bí àwọn ìyá ẹ̀ àti bàbá ẹ̀ o especially bàbá ẹ̀ ayé ní lára bí àfi bí òògùn àfi bí òògùn pẹ̀lú ọmọ ọkọ tètè máa lọ àwọn tó bí ẹnu jọ tètè máa lọ ẹ tètè máa lọ ẹ ṣé o. ibo ló sáré lọ ibo ló sáré lọ. kí ni tẹfẹ fọwọ́ lọ́wọ́. kò dá síbi bá ó ti jẹ́ orí ẹni ibẹ̀ ní ń tọ́ tó ó ṣe kan rẹ̀ ẹ̀wù ẹ̀jẹ̀ méjèèjì náà ni ayé òfun ni ilé fìlà àdìgbò díndín orí ẹni wá bẹ̀bẹ̀ rẹ̀ kíra kò dẹ̀ bá sáré kú àkọsílẹ̀ kò lè tà sí ra òun bá bá ọkọ̀ kára òun jẹ gbẹ̀sẹ̀ sábà. tí má kí n láyé lẹ́kẹ̀yẹkẹ̀ yín fẹ́lẹ́fẹ́lẹ́ ní ìgbà wàrà yẹn ẹ wo bó ṣe rí wọ́n ṣẹ̀kẹ́ ti kọ̀ lọ. ṣòun náà ló ra skáfù nínú ẹ ló ti ra skáfù. inú ẹ ni o inú ẹ ni o mo ń tẹ́lẹ̀ yín kiri bí ogun ayé ni o mo wà lẹ́yìn yín bí ike. lórí ẹ̀ òkú ọjọ́ mẹ́rin lórí ẹ̀ ló jẹ́ six two àárín orí ẹ̀ kú o ti fẹ́ fọwọ́ ti bá gbé gbàjú fún ẹ ó mọ̀ yàtọ̀ mi àti yẹ́ ẹ̀jẹ̀ wọ́n mú ẹ bọ́ta ojú ojú mú fún àgbà lójú fún àgbà. Eh, eh. oríkì méjì orúkọ ọmọdé ọmọ òwò lẹ́yìn ìwò oríkì méjì oríkì méjì ọmọ orí tó jẹjẹkújẹ ó rí ẹyin náà pé kí ni ẹbẹ sí mú ó tutù ẹ gbé wájà rí. orí mi ṣe mí lọ́lọ́lá o. Ah, kí ló dé kí ló dé kí ló dé ìyá mi láyé ètò ẹgbẹ́ ni. orí abẹ níjà fagbẹ orí mi àdúgbò níyàwó orí mi. ẹ o mú gbogbo ẹ oúnjẹ jẹkújẹ ló kò kú nù dájú àwọn. àní ọlọ́mọ máa ń máa ń bí ẹsẹ̀ pé o. mami ètò àṣeyìntà náà ti tó ẹjẹ kan máa lọ sílé. mami. mo ní ọmú mi jáde yìí náà. mo ní ọmú mi dé ilé àkọlé alábàtà. mo fẹ́ lọ rèé mọ̀ ìyá aṣáájú mo ní mo ń wá wò mí gbogbo ìgbà níbẹ̀ ni wò mí ó rè mí lẹ́mi náà bá sì lọ lóye tí mo lọ rèé bẹ̀ẹ́ yìí kí n tiẹ̀ kí wípé ṣé àlàáfíà lòun náà wà kí wá lè wọ̀ ni bọ́ wá ń sọ fún mi wípé. màá ẹ rọra ní ìbáyìí ó ga sókè. ẹ má ṣubú o lóde kan tí wọ́n mú mi jáde kí ní àti gbogbo ìgbà náà ya. ẹ wo màámi tá bá ti lọ síbi tẹ́ ń lọ yìí tán èmi níbi tí mò ń lọ o ẹ jẹ́ ká máa lọ sílé láti bẹ̀ yẹn ṣé ti gbọ́. sáà mẹ́ni lọ bí tí ń lọ ni sọ̀rọ̀. Ah, àti pàápàá òjò lóṣù yìí. òjò lóṣù náà ni ó rọ̀ àmọ́ mo mọ̀ pé àwọn òwò ọdẹ kò tó rọ̀ mo ò ní ìṣúra pé gbogbo nǹkan ni ọ̀rọ̀ ọlọ́run ọmọ wíìrì gbì lẹ́ẹ̀kan kan tó bá ní oríire jáde. mami irú ìgbà yìí tún ga o ẹ rọra gbọ́n bẹ́ẹ̀ ni. ṣé wọ́n bá mú mi jáde ṣé wọ́n mọ̀ pé mi àbí kí n rogo ṣubú ọmọ wa pè àtàkẹ́ mọ̀ wá dé ìyá rẹ̀. <laughs> mo ah ẹ láti wá mo yọ̀ ni mà ọmọ ìyá eléwé mà. ọmọ ìyá eléwé ti bẹ lẹ́kọ̀ọ́ kọ́ bẹ́ẹ̀ni ma káre ọyọ gbogbo èkó ń kọ́ ah, èkó wà sẹ́kọ̀ọ́ sù dáadáa bẹ́ẹ̀ni àti ẹ̀gbọ́dọ̀ béèrè lọ́wọ́ àyìn aré èkó pé ṣé èkó wà dáadáa gbogbo gbàlá ń gbúrò èkó pé dáadáa lèkó wà ọ̀kàrè ìwé mọ̀mọ́ rẹ̀ ń kọ́ ṣé dáadáa ló wà ọba ń kí ìyá rẹ̀ o kọ́ ní ìyá àṣàkẹ́ ní ọkùnrin. <laughs> Eh, mo yọ̀ máa wọ̀rí màá wá kí ẹ léṣo ti gbọ́ mo fẹ́ sáré mú màmí débi tó ń lọ màá padà wá kí ẹ léṣo ti gbọ́ next week. ok ok máa kẹ́ ọ̀dà mọ́. ọ̀dà ìyá rẹ fún mi o náà gbọ́ sókè lọ. ó ti lọ. sókè ìyá rẹ máa rí èkó nù èkó. ẹ̀yìn arẹ́kọ̀ọ́ kàní kí n máa ṣe wàhálà ti gbà kan imagine wo everything ah, kò tẹ dàbí lẹ́kì kò dàbí ah, kò lọ́rọ́ ẹ̀gbọ́n tẹ̀ wá lọ báyìí. ṣáàkì àṣà òun náà ló dé ìyá rẹ ṣe ti bínú sílẹ̀. àwọn ti bínú àwọn ti bínú ti yára ìwà nílé bínú ẹ̀yìn lè bínú. ẹ ah, máa ń padà sí ilé ìsìn tẹ̀lábí òkúta tí wọ́n kọ́ kí níṣàwá náà dé kó rí ni. pẹ̀lẹ́ àbúrò mi ẹ yí padà ìjọba ọlọ́run kù sí kẹ̀dẹ̀ ìwọ aníṣẹ̀ṣẹ̀ ìwọ alágbèrè ìwọ apànìyàn yí padà ìjọba ọlọ́run kù sí kẹ̀dẹ̀. Àṣàkẹ́ invenção ṣe mọ reason tí mo ṣe pé ṣé wọ́n ti gbé ńgbà kan sọ fún mi pé ẹnìkan jíṣẹ́ fún ẹ bí pásítọ̀ kan sọ fún mi pé kò bọ̀ rí. tí mo kí ni màá ti ẹ̀ka fún un nítorí ló ní gbogbo rìn mí sìn àti tọ́jú ìyá àgbàbẹ̀ ló jẹ mí lógún báyìí ìgbàgbé hmm? gbogbo yẹn kò rẹ́sẹ̀ sùn. àṣàkẹ́ ṣé o kì í gbọ́ kó máa sọ wípé orí làbá bọ̀ àbá fòrìṣà sílẹ̀ ó nígbà tó rí ń gbé ni kí lóríṣà ń wò at your age o ò tí mọ ìtumọ̀ pé kan bọ orí. mo ń sọ fún fún yín torí bí pásítọ̀ yẹn ṣe kò já sọ ó make statement mo tó ṣe ló jẹ́ kí n rántí o. ọ̀rẹ́ mi máa ń wọ bíbọ̀ rí is very important má wo rí ìjọ má bọ̀ ẹ̀. àwọn eh, ẹ̀yìn ọ̀rẹ́ mi ṣe bínú. alábòsí kọlẹ lọ sọ. ṣọ́ra mo ti jọ wà lára tiẹ̀. Ah. ó yá ẹ má wọrí ẹ mọ̀ mo kí lè fẹ́ǹsì ẹ mo tún fẹ́ rí entertain mi. Hmm. ó sì bóyá lè ṣí ṣé kí gbé jáde. ọ̀rẹ́ mi wo àjọjẹ ọdún bẹ́ẹ̀ nìkan ò ní ká fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi ń mọ̀ kò dẹ̀ jọ ṣàánú fún mi sórí ọ̀rọ̀ ìlú yìí ó ti sún mi apá mi tó owó yìí bó ṣe ti rí tó yìí kò síṣẹ́ tí mi ò tí fi ṣe ní ìlú yìí àmọ́ síbẹ̀síbẹ̀ mi ò rí nǹkan kan gbèsè ni lọ́tún gbèsè ni lósì ojoojúmọ́ inú problem kan sí ìkejì ni mò ń wọ̀ lè tí wàá rí tó bá bá ràn lọ́wọ́ débì kan story thomas ọ̀fẹ́ ni pé tàwọn tó wọn lẹ́rù má dìkù wo nínú ìlú yìí kò sí àánú báyìí lójú anybody wọn jọ ṣàánú mi má fi mí lẹ̀ báyìí má wò mí ràn ìyá àgbà dẹ̀ wà ń lé kò síyàn tó máa tọ́jú wọn àfẹ̀mí tí n bá ṣiṣẹ́ tí n bá lówó wọlé ṣe nǹkan kan ó lè jọ jọ torí Ọlọ́run ṣàánú fún mi. Ah! gbogbo nǹkan tó sọ ló yé mi lóòótọ́ ni kò kí ń ṣẹ̀bi wọn àbí báwo lẹni tí ò ní ṣe máa fún yàn ìwọ náà wò látọjọ́ tí mo ti kúrò nílùú yìí ipò tí mo fi ìlú ilẹ̀ sí náà ni mo bá kí ló dé àwọn olùdarí wa tá máa sọ pé òṣèlú làwọn ọ̀jẹ̀lú ni wọ́n nísìnyí báyìí àkókò ìbò ti fẹ́ tó tó bá yá màmá rí postal everywhere tó bá gbà wọ́n láàyè wọ́n máa lẹ̀ mójú òfurufú kò wá sí ibi kankan tí wọn ò lè wá agbára dé kò sí ọ̀nà kan náà tí wọn ò lè gbà láti rí agbára láì mọ̀ pé ẹni gan tó ní agbára lọ́wọ́ ó wà lókè tó ń wò wọ́n tó fọwọ́ lẹ́rán ni. ọ̀rẹ́ mi ṣé kí n má tàn ẹ́ gbogbo ilẹ̀ ìlú yìí ni baálé àtàwọn ẹ̀mẹ̀wá ẹ̀ ti tà tán. Eh? bẹ́ẹ̀ ni owó yẹn dè ló ń pín sọ́wọ́ ó máa ń jẹ́ ká wá tá à ń ṣiṣẹ́ ká dàbí ẹni tí ò mọ nǹkan kan ṣe inú ìyà inú òṣì ò ní wọ́n kó wa sí wò ó bàjẹ́ parọ́ dùn ẹ̀ bó jẹ́ kí n máa tẹ̀lé ẹ lọ sẹ́kọ̀ọ́ mi ò mind ò dẹ̀ jọ ṣàánú fún mi ìfẹ́ kú sínú ìlú yìí ó ti sú mi kò síyàn tó máa dé kí ẹ ìyá àgbà ò dẹ̀ jọ ṣàánú fún mi. àṣàkẹ́ a ti lọ sí ìkùkọ ní pírọ́blẹ́mù but you need to be very hard working àwọn tí a wà lẹ́kọ̀ọ́ á sun o á jókòó lásán o kì í ṣe pé bóyá igi owó kan wà lẹ́kọ̀ọ́ ta ló ń ká o ó máa ṣe iṣẹ́ gan ni o ṣòro bóyá o máa lè cope báyìí. kí ló ń sọ yìí ó tún padà sẹ́yìn àná owó méjèèjì tó ń wo yìí iṣẹ́ mo fi ṣe iṣẹ́ mo fi ṣe nù yìí kí ni mi fi lè ṣe lẹ́kọ̀ọ́ mo lè fi ṣe anything aṣọ ni o e, e, abọ́ ni o kò sí kí n gbálẹ̀ ni o mo ti ṣe gbogbo ẹ̀ lù yìí wọ́n mọ̀ mí lọ mi mo ń ṣiṣẹ́ ojoojúmọ́ ní báyìí o lè jọ ṣàánú má jẹ́ kí n kú sínú mi o lè jọ lọ. Okay. Máa wọ̀ ọkọ tí mo lè ṣe ṣùgbọ́n. Ṣé o ṣe o ṣe o ṣe? Kí ló dé ṣe bá jọ wọ́n fúnra wa ní? Má wọ̀ rí. Àmì o. Àmọ́ ó kàn jẹ́ wípé ọkàn mi ò fi ẹ́ lẹ̀ pé kó o lọ sílùú èkó tó o fẹ́ lọ òun ni tó rọ́kàn mi ò fi ọ́ lẹ̀ ẹ̀rù ń bà mí. Máàmì, gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ sọ òun ló yé mi pátápátá. Àmọ́ ìran mẹ́ta tó ní kò ń tòṣì yẹn. Eyín ìran tí òjòkó tẹ̀tẹ̀rẹ̀ nì ìran mẹ́sàn-án á tòṣì tí wọ́n bá wà nǹkan ṣe sí ọ̀rọ̀ ayé wọn ẹ jọ màámi ẹ jẹ́ ń lọ ẹ ń lọ. Hmm, kò burú nígbà mo tiẹ̀ ti mọ̀ pọ́kàn rẹ ti ṣí láti lè kó ọ̀hún èmi ni mo fẹ́ ṣe sí n ò lè rí gbà lọ́wọ́ rẹ mọ́ àmọ́ ọ̀hún ó sàn ẹ̀ hàn lágbára elédùà ọ̀rì tí ẹ ṣe ń bẹ̀ o wọn ò fẹ́ kó o ní lọ́kàn pé àbí wọn ò fẹ́ lọ rèé ṣoríire ni torí pé wọn ò rẹni tí ó dúró tì mí bọ́ ọ bá wa lọ tán ta ni ó mọ̀ mójútó ni. ẹ wo màmí èkó tẹ̀ ó yẹn ò jìnnà síbí báyìí mélòó lè kó síbí ẹ mọ̀ èmi gan mo máa mí sí i so màmá wa rí i lóòrèkóòrè ṣé ti gbọ́ àti pé ó ní nǹkan ńlá tí mo fẹ́ ṣe fún yín. Ah, irú kan ńlá wo ni. ohun gbogbo lọ́wọ́ orí àwa là ń sáré ká orí ẹni wẹ̀ra dandan ni ìrọ̀lá orí mi bàbá mi rìnrìn àjò ìrìn àjò ẹ̀dá mi bàbá mi rìnrìn àjò ìrìn àjò ojú tó ń lọ sí yẹ̀rù àpọ́njútọ́ àpọ́nlá lójú ìṣe ọ̀màlà ìbí máa bẹ́ẹ̀ máa dé bó mọ̀ ẹ oríkì mi ó rò mí o ẹ oríkì méjì ẹ oríkì méjì oríkì méjì orí mi oríkì méjì o orí ẹni ìjà fún mi lọ́jọ́ tó lé oríkì méjì orí mi àṣìlẹ́yìn orí mi orí mi wá ṣègbè lẹ́yìn mi má jẹ́ n fọwọ́ ti kú o àmì o. oríkì méjì oríkì méjì lẹ́yìn o. oríkì méjì ni o. ayé yìí ò tún ní òòlà wá já a ó ti jà ó orí ẹni ẹ̀mí ń tọ́ ni ayé ṣe là ìlànà kò wọ́n ṣe kan owó ẹrù ẹ̀jẹ̀ ayé yìí náà ni ayé òkú mi ní fìlà fìbò dídí lórí ẹni wá fẹ́ bẹ̀rẹ̀ fìlà kò dẹ̀ máa sáré. kí ló máa ń ṣọmọ yìí náà ẹni tí ò bá mọ tẹgbẹ́ ẹ̀ tì mà ló máa sáré kú. ó máa sáré kú èmi láyé máa jáyé kú. Ah, ó tó dáa tó pọ́n tó bá ṣe ẹ kó lálẹ́ báwọn èèyàn ńlá fún àwọn ọ̀tá. ó ní má jẹ́ ká ṣe wàhálà nínú ṣe wàhálà tó báyìí tó yẹ kó jára ẹ̀ kọ́nà ìlú ìfẹ́ kàn ṣe wàhálà bákùbákù. orí mi wo combination ti máa lò ah perfect color ah ó fine ó yá lé lè kí ló lọ ó lọ pẹ̀lú mi bàjẹ́. Ah, ó tó fẹ́ lọ fún un bí ṣe máa ń ṣe yìí ká tó kúrò níbà á sì rẹ̀ ẹ́ oríkì méjì oríkì méjì ọ̀nà bàbá ṣe dàbẹ̀ lọ. Orí mi orí mi jẹ mí lọ́lọ́lọ́ ojú. Ṣé ṣé ṣé ṣé àti ẹ̀ ló ló ló ní gbogbogbogbogbogbogbò báàfù yìí. Ta ló wá ní òun ló ní ikọ̀ ẹ̀ òun ló fi gbà yé. Ah, kí kí kí kí ló wá dé tó tó tó tó fi wá kọ̀ọ̀kan kan mi bẹ́ẹ̀ ó wá yí wá ṣiṣẹ́ ni. ẹ fi sílẹ̀ ẹ fi sílẹ̀ ẹ ṣàrí pé ọlọ́run má ṣe wá lálápá má ṣiṣẹ́ o ọlọ́run má ṣe wá lálápá má ṣiṣẹ́ ẹ ṣàrí pé ìyá àgbà ló ń ṣiṣẹ́ fún ìyá àgbà ló ń ṣiṣẹ́ fún lé ẹ fi sílẹ̀ ó dẹ̀ rẹ̀ yóò níyà nítorí ẹ̀ ló ń ṣiṣẹ́ fún wọn ọlọ́run ni ẹ jẹ́ gbàdúrà kọ́lọ́run má ṣe wá lálápá má ṣiṣẹ́ kọ́lọ́run má ṣe wá lálápá ké ẹ fi sílẹ̀ o. dákẹ́ jàre láìsí pọ́n pọ́n tó ń jẹ ṣe ṣe ṣe omi nìkan ni wọ́n fún mi fún ni àbó jẹ. ọkọ ìyá àgbà mi lè yí ẹ jẹ́ kó pọ́n ẹ jẹ́ kó pọ́n. yìí náà títò tó títò títò à. wọ́n ló tilẹ̀ lẹ́nà. kò ì kún ni. òun ló ní ó pọ́kù ìyá àgbà nílé. Lásàkí ṣètò o. Ilé máa ń rún báyìí pé kí n lọ ṣe oníṣáàlì kan fẹ́rẹ̀ fẹ́rẹ̀. Ilé ìyá máa tó. Màmá ṣá ẹ̀ pàdé. Gbogbo ara mi mọ̀ dùn. Olúwa o. kí ló máa ń ṣe ọmọ yìí ẹsẹ̀ tí ń gbọ̀n máa wọ̀. ọmọ yóò ráyé wa. wàláì alẹ́ ti pé pé pé pé. ọmọ tí ò jà. ṣé ò ní dáhùn níbi tá a wà yìí lónìí náà. yóò pọ̀ sí fílẹ̀ ò ní méjì mo ti ní òfílẹ̀ kò jẹ́ òpin ọ̀sí. Ah. wọ́n ó má gbẹ̀mí lẹ́nu mọ́tò yìí ó ti tó ó ti tó wo tí ò bá wọ òdẹ gbé mọ́tò ilé kó fẹsẹ̀ lọ ibi tó ń lọ ṣé dandan ni gbogbo ará àdúgbò náà ń wò wá yìí náà. ní kábírẹ́tọ̀ yẹn fáyà wèrè sí i kó ti jáde nìyẹn èèyàn tó sọ̀rọ̀ báyìí tí tí bẹ́ẹ̀ sì máa ń gbà ó ti máa jáde máa ń fi máa ró pàtó máa ń tó tẹ̀ ká máa. ẹ ṣe tẹ máa kí a kó bá ti dìrọ̀lẹ́ kó wá gbé mi jáde. kí má wàá dá nínú oṣù dá ìlú tó gbé kí wèrè pọ̀ tẹ̀ wá ní wèrè mẹ́tẹ́ẹ̀tì lọ́dún láti padà láti wá gbé ẹ jáde. ó ṣàrẹ̀ ó ṣe ó lè jáde báyìí. ó máa já ọkọ̀ ẹ̀mí mọ́tò pẹ̀lú bóyá ń tẹ̀ oyè. nílé wa mo ti ń gbọ́ yìí mo rí pé ẹ ti ń tà ọkọ̀ yìí ló jẹ́ ń wọ̀. <laughs> ṣe ẹ sí ní lánàá sí lánàá ọdún wa ẹ wá béèrè yín ẹ sí ní so wọ́n ní fún yín ní ìwé yìí letter of appointment. kí ló wà mẹ́. ló máa ń ṣe lánàá tó máa ń ṣe bí ìwé báyìí kí ni gbogbo eléyìí náà. iṣẹ́ wo la máa ń rí. kí ni ìtumọ̀ gbogbo eléyìí. ẹ láìkì yẹn. ẹ̀ẹ́dẹ̀ gbẹ́nu dákẹ́ náà à. Ah. wọ́n fẹ́ bá wọn yọ ní. ẹ hàn bébì kí ló wà mẹ́. wọ́n ní ẹ jẹ́ owó ilé wa ti jí èrò dáadáa. ṣé jẹ́ wọlé ni mi ta rọ́pò. ẹgbẹ́ olórí burúkú ni olórí burúkú ni ẹ wọ tètè máa lọ ajá wá má wọrí ọlọ́mọ ọlọ́mọ sọ́kọ̀. ọlọ́run àṣẹ ìyanu wo ó máa pawó dáadáa lẹ́ni àwọn èèyàn máa kúnnu mọ́tò yìí ó máa ráwọn èrò gidi gbé tó ó máa owó tó jẹ́ pé owó yẹn ló máa fi wá sọ gbogbo gbèsè tá a lọ́jọ́ kan náà. má wẹ yìí má wo gọ́tà o. ẹ má rọra. ẹ̀hẹ́ mọ̀ ń gbọ́ yín kí lẹ láàrin màá ti gbó nígbà tó ń lọ sí tẹ ní ajá wa o wọn á tà lé ni o ṣé wọn fẹ́ lọ kọ́ lọ gbó òkú ìyá sọ́dún tó ṣe gan gbọ́ fẹ́ gbó láti bí lọ sí ìjókòó tó sí wọ́n sí ẹ wọn lè pa itọ́ wọn àfi sanwó lé ẹ mọ ilé ìsọ nílé. ẹ bọ̀dá Adémọ́lá bọ̀dá Adémọ́lá olórí fún mi bẹ́ẹ̀ ṣe wà yí ẹ̀ ẹjọ kí ni ti kí ni problem yìí pẹ̀lú èmi àtọkọ mi nínú ilé tó jẹ́ pé gbogbo ìgbà lẹ́ máa kàn wò pé ẹ̀kọ́ lè máa wá sọ̀rọ̀ sí bala ṣé wọ́n ṣe pẹ̀ fún yín ni àbúrò yín bàjẹ́ ẹ jẹ́ kó rí yín pé o bẹ́ ṣe gbalẹ́ bẹ́ẹ̀ rà á náà ṣe gbalẹ́ mi báyìí. àjọ ah, gba yọ yọ yọ yàtọ̀ ó yàtọ̀ yàtọ̀ yàtọ̀ èmi ò jẹ́wọ́ lé náà. ìwé ìjọwọ́ náà ṣìwọ́ olùlọ́ṣọ́ onírànà. jẹ́ àkótó tí náà rẹ̀ pàṣẹ jáwé last week. orí tí nìkan ni o. o káàbọ̀ akó ṣì mérò olùlọ́ṣì pẹ̀lú pélé ojú ẹ̀ bíi bíbí gé ewu. ẹ ṣe wá nǹkan ṣe. kọ́ni burúkú la jàre. ẹ ìyá mi ẹ eh, a máa bá sáma a máa yí lọ rẹ eh. ẹ kò títà padà sọ fún un tọkù bá sílé ká máa ṣe nọ́mà nọ́mà a tọ́ bá sọ́wọ́ náà. ayé ṣe la ìlànà kò wọ́n ṣe kan òun ẹ̀rù ẹ̀jẹ̀ ayé yìí náà yé ayé òkú mi ní fìlà fìlò dídí lórí ẹni wá fẹ́ bẹ̀rẹ̀ tìlà kò dẹ̀ máa sáré àkọsílẹ̀ kò lè ṣàṣe rárá ohun tá a bá kọ tá a gbà ó jẹ ohun tá a yọ látọ̀run rẹ̀ la máa ṣáyé ah, ṣe é fábùlẹ̀ sáré gbàdọ̀ láàrin yàrá oríkì oríkì oríkì ooo. ó ṣe dọ́mà. Yes orí mi gbé mi ìfàlàwọ̀ rẹ̀. ẹ̀ṣọ́ àwọn olè kò wá jẹun. ẹ má wọrí ẹ jẹ́ kí n tètè máa lọ sílé. ṣàkẹ́ látàrí tó ti ṣiṣẹ́. ẹ ẹ wò àǹtí Stella ṣe rí owó iṣẹ́ tí mo ṣe lọ́tẹ̀ yìí ẹ bá mi kíp ẹ̀ tí bá ti padà wá màá wá gba gbogbo ẹ̀ papọ̀. ègé bẹ́ẹ̀ ni mà. ẹ kí lè máa fi jẹun tó bá di lẹ́sìn tó ń tọ́jú owó tọ́jú owó sí mi lọ́wọ́ yìí. ẹ wọ. Ah, mi thank you ma. ok máa máa lọ sílé. aunty ah, ẹ ṣe disappoint mi ṣá mi ò expect irú nǹkan báyìí lọ́wọ́ yín ṣé ṣé tẹ ní kí wá ṣe lélẹ́yìn ẹ kọkùnrin mi gorí mi kó tó kú mi lọ. ọgbẹ́ni pé mo gbẹ́ni kí ló ṣe ẹ́ ọ̀dẹ̀ pàpọ̀ sódẹ̀ fi yọ̀ sí wọ́ọ̀dà lọ́jọ́ tí mo ti mọ ẹgbẹ́ láǹkárá yìí náà ni adẹni kó bọ́ sẹ́gbẹ́ oní jeans ó dẹ̀ ń ṣakọ wèrè kí ló ṣe é gan ìwà ìwọ lakọ wèrè. sọ bí àṣàkẹ́. sori lábàtà wà yìí tó ń pè mí lákéwì jẹ̀lẹ̀ mi jẹ́ o. sori àwọn búkúlá ti bó ṣe wà yìí àwọn ṣe tó àwọn kan ṣe kí àwọn agbọ́n ṣe tiwọn sori gbogbo yẹn ń gbélé tó ń gbélé tó ń gbélé yìí ọlá tiwa ni o báwa ṣe ń ṣe yíbàdà tó fún ọ̀nà tó fún ọ̀nà kọ́nẹ́sọ̀ lókè òkun ti yẹ ọ̀n lọ ń bọ̀ bí ilẹ̀kẹ̀ di ni tó bá yí kí tó bá gbórí dúró ogun máa jẹ́lò wà láńbẹ̀ ní ìyá gbàgbọ́ ṣe wọ́n máa bì happy àtọ́jú ìyá àgbà gbogbo yín lọ tó ń bọ̀ tó ń fọmọlọ ṣe everything yẹn kò ní sí yẹn ń bẹ̀ mọ́ ló ṣe ẹ. bọ̀dá bọ̀dá bọ̀dá nǹkan tẹ́ sọ yìí ẹ má repeat ẹ mọ́ ẹ má jẹ́ kí ìyá àgbà gbọ́ lẹ́nu yín wọ́n máa gé yín jẹ ni àti pé ẹni tẹ́ wò yìí bẹ́ẹ̀jì ni mí mo dẹ̀ ti promise ara mi pé anybody tó bá máa gorí mi báyìí ó ní láti fẹ́ mi ni èmi ò lè ṣe ẹjọ́ tó rọ́ lọ àǹtí ẹ má pè mí sírun kan báyìí mọ́ láyéláyé yín. àṣàkẹ́ àṣàkẹ́ àbí bukla ó ṣẹ́ mi o ó ṣe mí wà tó bá tí wọn mọ mo wá bá mi ní kàbá mi ó ti yẹ máa fún orientation ṣe máa gbẹ̀rẹ́ ìsọ̀rọ̀ jẹ́kọ́ ọmọbi tó ń lọ tó bá dọ́dọ̀ mi sọ wọn lè máa ṣe bí inú mi wọn lè máa ṣe bí ọmọ bọ̀tì ọmọ ìyá àgbàrá sọ́wọ́ sọ pé ń gbá mi lóhùn tó sọ pé ìyá àgbà kan máa gé mi jẹ́ṣẹ́ mi jẹ́ṣẹ́ àwọn máa ní. iṣẹ́ ni o ti yẹ iṣẹ́ ni o aṣọ iṣẹ́ ni o. àwọn ìfọ ọkùnrin ìṣàkóso máa gbàgbọ́ màmá ìfowó gidi ẹ tí mo bá ti máa kúrò náà àwọn akéwèjẹ máa tún gbọ́ sọ́dọ̀ àwọn ah, ah. látẹ̀kọ̀ yẹn náà o ò tí ì ta ok anyhow ṣáà sọ fún dírẹ́bà yẹn pé o mọ̀ ọ̀nà o má lọ sọnù lẹ́kọ̀ọ́ o tó bá dẹ̀ ti di ọjọ́ ta yẹn make sure kó pè mí pè mí sẹ́ ẹ̀ pè mí kó tó gbé ẹ̀yàn dá bọ̀sù ẹ̀hẹ̀ ṣáà máa follow address tí mo fún ẹ èlò ọmọ tí ò ṣe kíní kiri o <laughs> ok ok alright <laughs> àṣàkẹ́. <laughs> ẹ kalẹ̀ ẹ ẹ ẹwọ èmi tẹ ń wò yìí àti abúlé wa ni mo ti ń bọ̀ ìgbà tí mo máa wọnú èkó tí mo wọ bọ́ọ̀sì bó ṣe já pọ́ọ̀sì àti owó tó wà nú ẹ̀ wọ́n gbogbo ẹ̀ lọ́jà gbà pẹ̀lú fóònù mi ẹ̀jẹ̀ ní ìdílé bá ní ní kẹ́bí rọ̀ mí. ẹgbẹ́ pé pé ní sọ́jà rẹ̀ ìwọ yìí bọ́ láti abúlé bóyá wà. bẹ́ẹ̀ ni màmí parọ́ àtàbúlé mo ti ń bọ̀. jọ torí Ọlọ́run àpẹẹrẹ abúlé wo ló wà lára ẹ̀ ìwọ tó mọ́ lówó báyìí ò ń bọ̀ láti wa tá wà lẹ́kọ̀ọ́ nǹkan tá wà lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ tó lajú lọ àmọ́ tó ẹ àfúntò ẹ wọ yìí ń bọ̀ láti wò ó sórí tó bá ń wẹ́rin tó máa scam ó ti ṣí o ò ṣe mí torí èmi mo ṣe wà ọ́sùlà nìmi orí bójú mi ń ṣá èmi gan wó owó mo nídìí owó tẹ́mi gan máa rẹ́ni tí máa scam máa scam ẹ̀ tó ti yẹ o ò lè rémi gbá. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o ti ṣí nọ́mbà mú. mi ò mi ò kì í ṣe scam. ọ̀rẹ́ mi ni ó ní kí wá rí òun ní èkó fóun máa bá mi wáṣẹ́ pọ́ọ̀sì tí fóònù tí mo fi fóònù sí àtọwọ́ gbogbo ẹ̀ lọ ti jágbà. wọ́n ti fi èkó ń wẹ̀ náà gbọ́n gbọ́n. ọlákẹ́ ọlákẹ́ kí ló ṣẹlẹ̀ ọmọ ọmọ ọmọ mi mà. ọmọ ìyá mọ̀ pé lábúlé. àṣàkẹ́ni ilé àti sàmọ̀ ilé tí wàá tó tí wàá tó bàjẹ́ tó wàá tọrọ bọ́lá mi. ọmọ ìyá mọ̀ àṣàkẹ́ ni mo mọ ẹbí mi rè é ẹbí mi ni. àní wọ́n já fún mi gbà àti owó gbogbo pọ́ọ̀sì pọ́ọ̀sì ah. mo gbé wọ́n já gbà nínú bọ́ọ̀sì ni. ohun ẹ̀yìn olórí burúkú ẹ̀yìn kó ah. má wọrí. Oh, èmi náà lọ repo ni ẹ jẹ́ kí n rọpò tí mọ́tò ká máa lọ lé. ẹ ṣeun ẹ ṣeun. ṣé irú owó nǹkan tó ṣẹlẹ̀ sí wa yìí. Ah, bíi ti báwo kò yé mi. kí ni àwa àwọn olùpàpàdé yìí lọ́nà tí wàá ti dá ọmọ tó wà nílé yìí sí i ṣó pé àpẹẹrẹ pé ọlọ́run lọ́wọ́ sí mọ̀tà fẹ́ ṣe ni. ẹ ẹ bí bàbá nìkan ló wọ́n mọ wáyé. ẹ wọ́n ní lọ wọ́ ọmọ tí ojú olórí kì méjì ẹ báwo wá lélẹ̀ ṣe wá jọ. ó ń rí lórí kì méjì ni. ṣòro ah, ọmọ ọmọ ọbí mi àṣàkẹ́ lórúkọ tiẹ̀ ó ní ìyá tó ń bí lọ́dọ̀ ẹ̀ lábúlé àmọ̀kẹ́ lórúkọ ìyá yẹn torí oríkìtì méjèèjì yóò pé tiwa ti dà dùn mo gbọ́ pé ìyá yẹn bí kò ń ṣe ìyá ẹ̀gbọ́n kan wọ́n ní ìyá ìyá ẹ̀. Ah, tí ò bá ti ń ṣe ìyá ẹ̀ gangan a jẹ́ pé kíní yóò nílé wọ́ọ̀kì. kò ní wọ́ọ̀kì ìyá àyà àti ìyá ẹ̀ kí ni ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kan ẹ̀jẹ̀ tó wà lára ìyá ìyá ẹ̀ kò ló wà lára ìyá ẹ̀ bí adódo lọ́pọ̀ hmm. babaláwo ẹ̀ yóò ní sùúrù rárá kí ni nǹkan tí mo tí ì sọ tó dẹ̀ bínú wọlé lọ. ìyẹn náà rí bá ó máa rí bákan lára àwa la wá help wa náà àwọn náà ń try láti help gbogbo nǹkan tó ń suggesting ẹ̀ help ni. bó ṣe máa da fún wa náà sọ yẹn àbí bó ṣe máa bàjẹ́ sí fún wa nígbà tí wọ́n sọ pé kémi fi nǹkan ọmọ mi sílẹ̀ ilé ọmọ mi kí wọ́n fi tòògùn owó ibo ló ti ń ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ọmọ kan ṣoṣo. ṣé o ìyá àárín ìyá àárín máa ṣe sùúrù ìyá àárín máa calm down ìyá àárín let us be calming down jẹ́ ká máa calm down hmm. ah ṣebí suggestion lásán ló mú ọ̀nà ṣé wọn sọ fẹ́mi ni pé kí n lo nǹkan ọmọkùnrin mi ìgbà tán ní kò work tán bí fálẹ̀ tán ní kò work tán ní eh, títọ̀dọ̀ ẹ ló lè work láyé wo bẹ́ẹ̀ náà àdẹ̀ tí láàfẹ́ ń sìn wọ́n ti wọlé ká retí nǹkan tó máa mú jáde bóyá wọ́n rí another suggestion. Ah, ìfà ló fẹ́ fa nǹkan ilé ọmọ tèmi lọ àbí. nǹkan ọmọkùnrin ò lè wúlò náà ni níta ni ó yọ kíní wá nísìnyí ọ̀rọ̀ ló ń sọ pé babaláwo àti ìwó ni mo ti wà ìwó ni ọlọ́lọ́dọ̀ ọba ni níyìn bá má commit kó má commit lọ́dọ̀ mi o ọ́fíìsì mi mo wà o kéèyàn má kéèyàn má jẹ́ kí n commit sóhun lọ́rùn bí o mo ti ní solution sọ̀rọ̀ yìí. ẹ má bínú bóyá kí ni. ṣé ìwọ máa lè rí olórí kì kí ni oríkì méjì tí o máa ń rí oríkì méjì. kò yé mi ẹ pé ibi irú ajóbi ewé yẹn tó bá ń ki àwọn èèyàn lórí kì àbí báwo. ajóbi ìrò kẹrẹ ni oríkì méjì oríkì méjì mo ń wí fún ẹ. máa dáhùn báyìí mi ò gẹ́tì ní ṣé ẹ pé ọmọ tó bá ní oríkì méjì àbí ọmọ tó ní oríkì tí ẹlòmíì náà tó wá ní oríkì míì. ó ti tán pé bá tilẹ̀ rí yẹn àà gbogbo ẹ̀ ó ti rọrùn fún àti wá lówó à bàbá ti ní ẹni tó ní oríkì méjì ó rọrùn fún mi kú ó tó lẹ́nu. Hmm. ó máa rọrùn lọ́dọ̀ yín gbogbo nǹkan tó bá ti le fẹ́ dà báyìí láti rí òun ló máa rọrùn lọ́dọ̀ yín kólékólé lọ́rọ̀ yín ni gbó jẹ́ ìsọ̀rọ̀ jàre ká lọ máa wọ́ lórí kì méjì kiri ibo la ti fẹ́ rí yẹn ṣé ká máa tọ́jú bọlé kiri ni ká lọ máa béèrè oríkì wọn bẹ̀ àwọn àwọn tó ní oríkì méjì yá àtọmọ tó lóríkì méjì àbí ọ̀rẹ́ méjì tó lóríkì méjì ìbáwò nìyẹn ṣe fẹ́ pọ́síbù. egbò púpọ̀ nǹkan yìí ti lè jò jàre. èmi kàn gbádùn ọdún mẹ́tàlá ni mo fi já tíkẹ̀tì lóṣooṣù iṣẹ́ ìfọwọ́ ló pè mí padà mo fi gbà tán fẹ́ yà mí ń wèrè ni o n ti wá jòkó ti pinnu ní ká ìgbádùn wọn bá torí kìmẹ́ ìjọ ti dán owó rẹ ti dẹ́yìn ẹ̀ bí wọn bá rí bẹ̀ kọ́ pa mí. ok sir ẹ jẹ́ kí a lọ ká lọ rò dáadáa àdèmáwá get vaccine àwa fún yín lábọ̀. bẹ́ẹ̀ bá rẹ ti tẹ rí àwọn àjọ kan lè padà mú ọ̀ṣọ́ mi wá tí ò ní rọrùn mọ́. a kàn ṣe sùúrù a kàn ṣe lágídí báyìí. máa ju ẹbí tó máa rọrùn fún ẹ wọn bá ti dé ìjókò abúlé pọ̀ ń bẹ̀. ìjókò. ẹ tún wá wá location. ọjọ́ kò náà oríkì inú máa tọ̀yàn. kakọ lọ ká lọ nílùú yìí. wọ́n jẹ́ kó máa ń bẹ̀ wá wọ́n ní à ń bá wí wọ́n ní à ń bá sọ̀rọ̀ nílẹ̀ ìjókòó. béèrè ló bá mọ̀ máa ṣe é ó sì jẹ́ ìka má jẹ́ yín ọ̀pọ̀ olúwa mi ń bọ̀ àjẹsán kò ní gbẹ̀bí bàlàrè hmm. àṣàkẹ́ mi ó dà kò ìtàn náà nù wọ́n mú mi tọ́wọ́ tó náwó gan ọmọ mi náà nù ọmọ mi ló tún kàn. màmá wọn wo tún nìyẹn. tó máa wò ó ń tiẹ̀ máa wò ó ń tiẹ̀ mi ò lẹ́kọ̀ọ́ tẹ̀ ẹ ṣe yìí mi ò lẹ́ẹ̀kì ẹ̀. nígbà àṣàkẹ́ lòun lè kó mo ní mọ̀ lè kó àṣàkẹ́ mọ̀ lè kó ó ní ìyá òun ó lè kó òun lọ rèé sórí ire wà ní ṣé ìfẹ́ kóun lọ rèé sórí ire ni kóun mọ ojókòó tìbí ní ẹ àbí kóun mọ oríbi mú un jáde ni ṣé ìfẹ́ kóun ṣe ilé ayé tòun náà ni báyìí sẹ́ẹ̀rí báyìí ọmọ mi ni mo gbóhùn ẹ̀ tó lóun lè kó. ó dá mi lójú pé kò sí nǹkan tó ṣàṣàkẹ́ o ṣé rí tó bá ti rí fóònù ẹ̀ charge ó máa pè wá. àṣàkẹ́ àṣàkẹ́ àṣàkẹ́ ọmọ mi ìgbọ́dọ̀ mọ́ ọ̀rọ̀ mọ́. ìwọ́n látara òsì ẹ̀jẹ̀ ṣé tó fẹ́ dá àìsàn mi sára yín ni màmá. níbi ibi ò wá pa mí kọ́ ebi ò pa mí bébí ò bá wá pa mí ṣé wọ́n mọ oúnjẹ sí mú mi. ìbò jáwọ́. báwo ni làákàyè ṣe ní báyìí báwo ṣe ronú ní báyìí irú ronú wọn mọ owó náà wá kí báwo náà ṣe fẹ́ wá sọ́dọ̀ wa jọ só dágbére ó dágbére ọ̀dọ̀ wa fún wọn ọ̀dọ̀ wa kọ́ ló dágbére alókè la ṣe pàdé ẹ̀ títì ó bẹ̀rẹ̀ o ó bẹ̀rẹ̀ o ìwọ ló ní kí n lọ ṣe kí níyì o ìwọ ló ti ní sí o tó ló tẹsán bómi tó ń sọ bẹ̀rẹ̀ sí pariwo òtútù o kí ni gbogbo eléyìí náà o tiẹ̀ máa dúpẹ́ àbí ṣé ìwọ òòró ni òòró dáadáa ni pé ọlọ́run gan ó pọ̀ fọmọ yẹn ó fi ṣe gàrí tíra fún wa ó ṣe yọjọ́ táwọn ọmọ lápàdé ẹ̀ ṣé o mọ̀ kọ́nà fẹ́ dá sí ni àbó mọ̀ kọ́nà lọ́wọ́ sí ni tó bá ti di máṣọ dáàbò lójú àbúṣewùṣe. aṣọ yìí báwo ló tiẹ̀ ṣe ni wọ́n ní ká ṣe ọkọ nìkan dáàbò lójú tàbá ti dáàbò lójú. mo ń wá yẹkú tiẹ̀ ti dé ṣé bí street kejì ń bẹ̀rẹ̀ la kàn fọgbọ́ràn lọ pé kó lọ ra nǹkan yẹkú ti padà dé. dé ń ṣe wàhálà pásítà ti wọlé ìwà ti dàṣọ gbòmídù. Ah, irú ọgbà wọ ló máa dáàbò ìwọ ni kò dáàbò obìnrin ìwọ. bóyá ká má ṣe mọ. ṣọmọ kó bẹ̀rẹ̀ ṣọmọ kó bẹ̀rẹ̀. gbà ìwọ ni kò dáàbò dáàbò ọkùnrin ní ibi tó bá le la ti ń bọ́ ọmọkùnrin ìwọ ni kò dáàbò. owó yẹn bá dé tán ò ní níbi tó le èmi ni kí n dáàbò. ẹbọ tí táwa ti wá ṣe kí ni ẹ owó ti dé nìyẹn. ṣèkìṣèkì máa ń owó dé nìyẹn lọ́wọ́ kan kí wọ́n máa look fresh wọ́n máa lọ. àwọn àjọkẹ́ níbọn níbalẹ̀ níbalẹ̀ àwọn olórí níbọn yóò mọ níbọn wọn níjọ́ tí ikú òfò ẹjọ́ òrìlé bàbá wọn ní ká kí mo lọ jàre bọ ní ọ̀sẹ̀ kí ni ó gbẹ̀bọ̀ níbọn ń dẹ̀rùn ènìyàn ni ó gbẹ̀bọ̀ níbọn ń ọ̀tọ̀ọ̀tọ̀ ènìyàn ẹran ajẹ́rìí ẹ̀wọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀ ènìyàn wà lọ́rí gbági wa kó gbèrè wa owó ńláńlá ni kí wọ́n máa gbé wa kí wọ́n máa gbé ìrúnrún wa fúnyà oníkiri yọkiri wọ́n yọkiri fún mi ènìyàn kí wọ́n rún gbági wọn. dibịa nwunye ama adịghịọ ọrụ atịgbushe ìyá náà ebe máa ń náwó oúnjẹ tẹ̀yìn bá tó bẹ̀yìn ẹ̀yìn àrò gógóró fún mi ẹ máa ń rò gógóró fún mi o àwọn tèmi ò máa ń ma gógóró máa o ìwá ẹgbẹ́ yín kéèyàn máa sọ̀rọ̀ jọ ẹran dín yín rẹ̀. ìyẹn máa sọ̀rọ̀ tí etí ẹ̀ bá yẹn nǹkan tí ẹ bá fẹ́ ni máa sọ títí fún un bẹ́ẹ̀ ti fẹ́ jẹ́ kí owó yín máa tó tẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ fẹ́ jẹ́ kí ọlá yín máa tó. kọ́ńtíráàtì ńlá ńlá ńlá connection ńlá látàbújá kó máa pè wá fún contract ńlá endorsement kan pàápàá kọ́ pè wá fún gbogbo àwọn iléeṣẹ́ ńláńlá yẹn kó wá wá wá kó wá wá máa ya wá kó máa ja wá owó owó yẹn ṣe kókó owó yẹn kó pọ̀ gidi gan ni o. ìyẹn náà ti tó. ẹ ah, bàbá yìí ó kọ ẹ kọ. orówó rẹ̀ ló tún kù. ó wà ó wà ó ṣe kókó ẹ̀dọ̀ ó ṣe kókó mọ́ gbọ́. gbogbo obìnrin tí ọkọ mi bá ti ń tó bá ti ń wò níta báyìí máa bá mi ran ojú mọ́ wọn kó máa bá mi fẹ́ ojú mọ́ wọn kó máa bá mi lé wọn dànù. máa jáde máa bí máa bí òye máa gbẹ́ran yín lọ. ẹni tí o bàbá ẹ kíyàn kíyàn tó sọ bọ́ síbí jàre. kọjá síbí. kò dá kẹ́yìn èèyàn kó máa rọ̀ fẹ́yàwó mi sọ gbọ́ ní wọ́n dẹ̀ máa fẹ́ gbọ́ràn báyìí. torí wá ti dáná bẹ̀jẹ̀bẹ̀jẹ̀ wọ́kẹ́ ti dáná ajé ó lẹ̀kùn sílẹ̀kùn wọ́n ní kí etí ọmọ lágídí bẹ́ẹ̀ ni ọ̀gbá tí a gbọ́ tèmi ń tẹ̀ gbọ́ sílẹ̀kùn ọ̀tún mo sílẹ̀kùn òsì tó yá bọ̀ pẹ̀lẹ́kùn ni. ó ń kìlọ̀ títí títí fún mi mo kò etí gún orí mi ti padà wá takò mi gbogbo nǹkan tí wọ́n béèrè pátápátá òun ni mo máa ṣe àmọ́ àwọn náà ní nǹkan tí wọ́n máa ṣe fún mi. àwọn ẹ̀ṣẹ̀ wọ́n bá ti gbówó àwọn àṣẹ ẹ̀ṣẹ̀ abẹ́ níṣẹ́. àmọ́ nǹkan tó. àmọ́ bí iṣẹ́ ẹ̀ ṣe máa dé sí. iṣẹ́ tẹ̀yìn náà kẹ́ ẹran ó le iṣẹ́ tẹ̀yìn náà ẹran ó le. yìí ká gbóòórùn rẹ̀ sọ. màámi àmọ̀kẹ́ tí wọ́n bá ti lè ṣèlérí fún mi pé wọ́n ní fi owó wọ́n wọn bọ́ọ̀dẹ̀ ní fi ọlá wọ́n wọn màámi ò ní màlá pé mi ò sí tó bá ti lè ṣe gbogbo eléyìí ó ti tán. ó kéré a máa ṣe òun ṣe nǹkan tó le rárá a máa tọ́jú wọn ìwọ fọkàn balẹ̀. a máa ṣe yẹn a máa tó tàbí ó ti tán. a máa ṣe bàbá ẹ̀yin mà ti daniel la ẹ̀yin kà ti bájẹ́ la ní báyìí ẹ máa lọ náà lẹ̀ yẹ máa náwó sí o bí ẹ máa kọ́lé yín sí mọ́tò tẹ́ máa rà báyìí ẹ lọ máa ná báyìí báyìí ó yá ẹgbẹ́rún yín. ká máa gbé lọ rẹ. ẹgbẹ́ síbi ṣé ṣé. Oríkì oríkì méjì irú àpẹẹrẹ mú wò wá rè àṣàkẹ́ ọmọ mi nínú agbára ẹ̀jẹ̀ ah! elédùà ikú tí ó bá pọ̀ ọmọ mi dákun jẹ́ ó mú mi lọ àrùn tí ó bá ṣọmọ mi dákun wá mú mi inú agbára ẹ̀jẹ̀ àṣàkẹ́ ẹ̀yin abiyamọ ayé o ẹ̀yin abiyamọ ayé dákun nǹkan kò gbọ́dọ̀ ṣọmọ mi ẹ bá ń darí ọmọ mi wálé Àṣàkẹ́. àgbàrá ẹ̀jẹ̀ àgbàrá ẹ̀jẹ̀ àgbàrá ẹ̀jẹ̀ mo dárí. Mo bá ṣe ó ṣe. Whoa, body on Wow, we got go back. Ẹni tó ni mọ́tò rẹ̀ ẹ̀yà ẹ má fẹnu sọ ẹ jẹ́ kí n gbọ́ ṣẹ̀wò náà. Dúró tàn yóò rí bátìrì Kó ń run down bátìrì no kò lè run down battery. ẹ start kò hmm. ṣe ní àwọn engine. èèyà mo tiẹ̀ láì battery tó yẹ pé kò ń ṣe ní àwọn tó kàn yí orí ẹ lẹ̀ ah. mo láì kẹ. ẹ gbúrú ẹ sí. ẹ ẹ ah, ah. ó ń gan ah skelebe skelebe mọ́tò ni ẹ start. ẹrẹ́ sẹ́ ó gbà ọkọ ni ọkọ ni ọkọ ni ọkọ ni hmm. ẹ nà ẹ rí pé ó pìk lọ́kàn ẹ ti yorí ẹlẹ̀ that's nice that's nice kí ló bá dé. kò sí ọkọ bó ṣe wà yìí. ó ti yé mi anyway èmi náà ti wòran mo ti rí i pé ọkọ̀ ni èló ló máa bá dé pẹ̀lú engine táyà bonnet ilẹ̀kùn. mọ́tò la fẹ́ ta àtà lọ́tọ̀ọ̀tọ̀ mo mọ ẹmọ pé iná ẹsàgírètì ni kémi náà lè jẹ kó yé yín pé kò ń ṣe pé ààbọ̀ lèmi náà fẹ́ ra o mo fẹ́ ra gbogbo ẹ̀ ní ẹ̀hẹ́n nǹkan tẹ́mi náà sọ nìyẹn <laughs> èló ló bá dé. ẹ fún wa ní two fifty. two fifty naira. no ah, two fifty ẹ fún ní two fifty thousand. mọ́tò ni na odindi mọ́tò ni na. kẹlẹbẹ wọ́n ló mú mi wá ló ní kí n wá wo mọ́tò yìí o nísìn o ti ń ṣáìdì mr arọ́pò àbí bọ̀dá arọ́pò ló pè wọ́n ni ṣé kí n kúrò kí n mọ̀ pé àárín ọ̀tá ni mo wà àárín ní mọ́tò ni nà so ìyẹn lẹ fẹ́ tà ní. ẹ try na ẹ try na but lémi o láàrin mi àti yín o mọ́tò eléyìí o mi ò lè san ọjọ́ mẹ́ta lọ tẹ bá gbà màá dẹ̀ fún yín ní half payment báyìí tó bá dìrọ̀lẹ́ màá balance tó kókó jù bẹ́ẹ̀ lọ. ẹ wò ó kò ń ṣe pé mo fẹ́ máa fi ṣe káà pleasure láti máa fi ẹsẹ̀ ẹsẹ̀ rìn rọ o mo fẹ́ máa fi nínú arígbájó sí fọ̀ kàn máa lọ kó pákí kàn kó ṣù kàn kó rèké ní pápá kàn kó wá sáàrin èpo sí Ṣàngó ni o kò ń ṣe pé mo fẹ́ máa lo. torí bẹ́ẹ̀ ṣe ń wò yẹn náà ni pé ìyẹn ló jẹ́ kẹ́ dá yẹlé gbé àmọ́ fẹ́ máa. ṣó ti gbà. báyìí ẹ fẹ́ sọ èmi kẹ̀ èmi ń lo chẹ́ẹ̀kì tí mo gbé àpò àgbọ̀mù síwájú bí màmá mú chẹ́ẹ̀kì rìn agbowó <laughs> rìn lèmi mò ń gbé káàṣì rìn ni gan. <laughs> ẹ máa ṣe sáyà ọmọ ibo ẹ máa pẹ̀lẹ́ máa mí ìṣẹ ìgbàjẹ àbí kẹsàn kọlọ ń yẹ bùkátà lọ́rùn yìí bàjẹ́ ẹ fẹ́ dá bùkátà lọ́rùn bàjẹ́ ẹ ẹ ẹ tó ìrọ̀lẹ́ a balance eléyìí tó kù kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ ó pé ó pé ó pé ó pé. ẹ máa kílẹ̀. ọwọ́ fifteen thousand naira ṣé ẹ kétí sápò ńgbà tí mò ń sọ ni mo ní màá san ọwọ́ mẹ́ta fún mọ́tò yìí màá fún yín ní half má dẹ̀ balance half tó kù nírọ̀lẹ́ ọwọ́ mẹ́ta thirty thousand naira lọ́wọ́ mẹ́ta ṣé ẹ̀gbọ́n nǹkan bí à ń sọ ni so fifteen thousand lele. tó bá dẹ̀ dìrọ̀ lẹ́mà fún yín ní fifteen thousand náà tó kù bá mi gbé kọ́kọ́rọ́. tèmi ṣe pàlàpàlà ṣó wọn. odindi mọ́tò tó ní táyà tó ní tó ní éjì tó ní ẹbí ah, ó máa ní tẹ́pù rédíò ẹ̀ máa ṣe mo máa fi ń gbọ́ rédíò. odindi mọ́tò ni nàbà ah thirty thousand. Mr. arọ́pò àbíkúlẹ̀ kúrúkọ iṣẹ́ wà lára yín gan ẹ bá ń kó mi ẹ máa rí ẹ máa rí ẹ máa rí ẹ máa rí. Ah, eh, eh, kélébé mò ń gbọ́ mò ń gbọ́ sẹ́ mò ń wò ẹ̀ mò ń wò ẹ̀ sẹ́ ẹ̀ sikẹ́lẹ́ bí mo ti ń wò ẹ̀ <laughs> báyìí mi lè fi common two hundred naira sí bẹ́ẹ̀ mo sọ fún ẹ common two hundred naira going going going going ó ń lọ o going rọkọrọkọ yín lọ o rọkọrọkọ yín lọ o ah, owó ń lọ nìyẹn ẹ̀ ń bájé bínú ajé ń lọ nìyẹn ajé ayé òráyè òre ajé òráyè òre tó ti gbà ah, then fifteen thousand gan tó kù ọ̀gbẹ́ni mi ò lè rí nrọ̀lẹ́ o. màá máa san nígbà tí n bá rí ní ọjọ́ one thousand naira ọjọ́ two hundred ọjọ́ one five máa ṣe san nìyẹn hẹ́n ah máa ṣe san nìyẹn o. ẹ máa ṣe san nìyẹn ṣé o tẹ́ lọ́rùn ni. ẹ máa san kélekèle. kélekèle ó ti ń bomi lójú lórí ọ̀rọ̀ mi náà ṣé inú ẹ̀ ò dùn sí nǹkan tí mo ṣe ni. òkè ló ń palẹ́kún ah bóyá kémi gbowó kóun dẹ̀ máa jẹ mọ́tò kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ ó ń pẹ́ ó ń pẹ́ ó ti ń pẹ́ lọ́wọ́ ẹ̀ ṣé dọ́kúmẹ̀ntì ẹ wà mẹ́. Eh, wà lọ́dọ̀ bọ̀sùn wà ní ti bonnet wà ti bonnet jẹ́ ń gbóhùn ẹ̀ jẹ́ ń gbóhùn ẹ̀ bọ̀sùn ti bonnet kẹlẹ́bẹ́ tì ti, ti, ti, ti, ti, ti, ti, ti. àá ah, ah. máa ń forí ẹ̀ síbẹ̀ yẹn máa ń fi sí. Hmm. bonnet. àbí mi mo bí ẹ máa lajẹ wa kò ní kò ní yẹ pẹ̀lú alájẹ tó mú wa irú ajé tó mú wa yẹn ó jí ní mọ́tò yìí tó ní táyà tó ní gbogbo ẹ̀ thirty thousand ó tún máa gbà bẹ́ẹ̀. o mo re o nísùúrù nísùúrù náà má bínú o ṣé bó ṣe ń disturb àwọn èèyàn ládùúgbò gbogbo kan abẹ́ ti mọ́tò yìí ṣé òun ló da ni mọ́tò jẹ́ pé ìgbà mi ọ̀sẹ̀ kan àǹtí tí ò ń ṣiṣẹ́ ẹni yìí ó ti gbé gbogbo wàhálà ẹ lọ lòun lòun sunkún lójú èmi tó ń fún mísì mọ́tò ni ọ̀gbẹ́ni fún mi. Ah! olórí burúkú ni ẹ. o mo re o. o kò ní dáàfọ ẹ. o mo re o olóṣì tún sọ pé ọmọ bàbá twenty thousand tó kọjọ two hundred. Eh, ah, ọjọ́ ìbí ọjọ́ tó bá búròkì tó bá mú two hundred wà wá fi lẹ́gò ọjọ́ tó bá mú even ọjọ́ tó bá mú one five ọjọ́ tó bá mú two hundred wà gan àmà gba hundred náà wà gba hundred naira. Ah, tọ́bẹ̀ ti wàhálà lọ́nu ayé ẹ̀ tọ́bẹ̀ ti wàhálà lọ́nu ayé ẹ̀ ayédè máa bàjẹ́. ẹ wò fẹ́ jọ ẹ jọ torí ọlọ́run bá ṣe gbogbo ìgbà tí mò ń sọ̀rọ̀ yẹn ìgbà ẹ̀ mo ní àìgbọ́n ló ń dà mí láàmú àbí ká sọ pé ọmọdé ló ń ṣe bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ jọ torí ọlọ́run bá. ṣe wàhálà ṣe wàhálà because ọ̀rọ̀ tẹ́ sọ yẹn níjọ́sí ìbálẹ́jọ́ rí ló jẹ́ fún mi torí ọ̀rọ̀ tẹ́yìn sọ sí mi òun ló ló gbìn pé eh, gbogbo ohun tó bá gbà láyé ni màá fún tí màá fi jẹyàn. ẹ gbọ́dọ̀ jẹyàn ẹ tẹ̀ tí ń jẹyàn àdúrà mi náà wà lára àdúrà tó jẹ́ tẹ padà jẹyàn. ìkàlẹ̀ yín ló pẹ́ ṣe mọ́ ẹ tì mí sí gbére ẹ sọ̀rọ̀ sí mi jàlàjà. ẹ wo ẹ má bínú ẹ má bínú ah. kélébé ló jẹ́ kí n mọ orú wọn tẹ wọn ẹ má bínú. Ah. Um, àwọn ò ní fi irú yàrá a máa ń rìn lọ́wọ́ àmọ́ irú iṣẹ́ tó wà nílẹ̀ yìí ṣe máa lè ṣe ṣá. ẹ wo mo lè ṣí géètì mo mọ tí in fact bí ìgbà tó ẹ pé iṣẹ́ tí mo mú wá látọ̀run ni kò kò sí nǹkan tí mi ò lè ṣe òun dẹ̀ rí ó lè dáná. gbogbo ẹ ni mo lè ṣe mo lè fọbọ́ mo lè fọṣọ mo lè nulẹ̀ mo lè sóúnjẹ mo lè kò sí oríṣiríṣi kò sí nǹkan tí mo lè ṣe ẹ bá lọ́mọ ọ̀pọ̀ kó mo máa máa. reason tí mo ṣe ń bẹ̀rẹ̀ ni pé ṣé àmọ̀pẹ́ ti fìgbà kan lówó rí kọ́nà tó wá bá tìrẹ jẹ́ tó wá sọ yóò di káfíńkà báyìí. kó má wà dípa máa lọ fún yín níṣẹ́ tán ẹ máa lọ máa gara kiri inú ilé gbìyànjú kẹ máa lọ máa ṣe bí olóró àbí kékeré yẹn kó kàn máa gùn yín tá a máa ní kẹ ẹ ṣiṣẹ́ ẹ máa ẹ máa fi ìbẹ̀ ni pé ẹ ti pọ̀ ju iṣẹ́ yẹn lọ ṣé kò ṣe pé a máa regret tá a bá gbà yín síṣẹ́ ṣá. Ah, no no no àwọn bù gan arẹra wálẹ̀ bá ṣe wà yìí nígbà tí bàbá nílé tún ṣe nǹkan a máa ń dọ̀bálẹ̀ káwọn èèyàn pẹ̀lú kéyìn tó wà lọ́wọ́ wa. Um, gate máa wa ó ti lọ ilé ọdún ó dẹ̀ ti ní òun ò ní padà wá mú so àwọn kan ṣì ń wá ẹlòmíì tá fẹ́ gbà so bóyá ẹ̀yin tẹ́jẹ́ ọkùnrin ẹ̀yin resume sí post yẹn then um, house help wa náà ìyẹn náà lọ ilé ọdún ìyẹn náà àwọn bí ó máa padà wá bí kò ní padà wá so ìyàwó yín pé wọ́n lè máa ṣiṣẹ́ nínú ilé ìyẹn tí kò bá ní pọ̀jù fún un. má ṣe yẹn má ṣe bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni. tí ọ̀rọ̀ ẹ̀ náà like you said pé security ni uh, uh, as it is we don't have too much to pay <laughs> so a uh, ní púpọ̀ owó láti san. Any, any amount, any amount, kò tó tẹ̀lé ma. Twenty k for each of you. Yẹ́ẹ̀! Ẹ ṣe ma ẹ ṣe sá ẹ ṣe ẹ ṣe à ọlọ́wà ẹ ṣe gan ẹ ṣe. Ìgbà ìgbà òní wá bẹ̀rẹ̀ sí. A lè wá bèrè lọ́la. Sísìn ká tẹ̀ má lọ lé mọ́. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni padà wá lọ́la. Eh, eh, ṣé àlẹ́rù kankan náà. Ah, a lè resume lọ́wọ́lọ́wọ́. Eh, ẹ wá lọ́la. Ah. ẹ ṣe gan. ẹ ṣe ah, ẹ ṣe mà. owó orin ò ní tán kò ní tán láíláí ọlá ayé ò ní ipa ọba. olóhùn àtúkù tí iná ṣe é ṣe. ẹ ṣe o ẹ ṣe bàdà ẹ ṣe gan ni bàdà wà wá fi ṣe tí gan thank you so much. ẹ ṣe kílẹ̀ ní lọ́wọ́. orí ẹ̀ ní làbàbà ọwọ́ àbámọ̀já sílẹ̀ oríkì méjì orí mi wá orí mi wá ṣègbè lẹ́yìn mi má jẹ́ ń báráyé fọwọ́ ti kú o àbí o. oríkì méjì oríkì méjì lẹ́yìn o. oríkì méjì ni o ayé yìí òkun ni òlàwájà a ó ti jà ó orí ẹni ìdẹ̀ ní tọ́ni ayé ṣe là ìlànà kò wọ́n ṣe kan òun ẹ̀yìn ẹ̀jẹ̀ ayé yìí náà yìí ayé òkú mi ní fìlà òdi ní orí ẹni bá ẹgbẹ̀rẹ̀ fìlà àṣẹ bá sáré àkọsílẹ̀ kò lè tà sí rárá ohun tá a bá kọ ṣáájú àwọn oúnjẹ.

Ibo lẹ ń lọ. Ah, Ẹ dákun wá ṣàkẹ́. Gbogbo padà mọ̀ pa ìtura ṣàkẹ́ ń lọ. Àṣàkẹ́. Àṣàkẹ́ ẹjẹ àpò ẹfọ fún ẹ gbà mí gbé mi lọ. àgbẹ̀ ah, yín lòbí kan mama àṣàkẹ́ ti wà lé ó máa dàbí ti wà lé ṣẹ́gun gbé ni àṣàkẹ́ ti wà lé mama yẹ ká lọ. àṣàkẹ́ bẹ́ẹ̀ lé ó wà lé ló wà lé. ni ó ti wà lé. ẹ jẹ́ hàn jẹ́ ma. báwo bàtà wọn. mama ẹ má ṣe ìdúró tẹ bẹ́ẹ̀. Gbogbo tí wọn dára mẹ́rin àgbàlagbà ọlọ́run tí ní ṣe fún ìwà tó bá lè sún síyàn lẹ́gbẹ̀ẹ́ báyìí. Bọ́lá lórí ìṣe wàhálà. Ibi máa fẹ́ máa dé ọ̀pọ̀. Orí kì í wà ní wà tí ìfọ́rọ́kùn yìí. Àṣàkẹ́ ọmọ àmọ̀kẹ́ o. Àṣàkẹ́ ọmọ àmọ̀kẹ́ o àṣàkẹ́ ọmọ àmọ̀kẹ́rù. àṣàkẹ́ ọmọ àmọ̀kẹ́rù. àfẹ́ ọlá púpọ̀ rẹpẹtẹ. àfẹ́ ọlà àti ọrọ̀ tí ò láfiwé. àfẹ́ ilé ńláńlá àfẹ́ mọ́tò ńláńlá àfẹ́ nǹkan gidigidi. àṣàkẹ́ ọmọ àmọ̀kẹ́ kó wá gbéra kó lọ kó ajé wá kó wá fi ilé àwa kó wá fi ṣe ibùgbé. bẹ́ẹ̀ àṣàkẹ́ ọmọ àmọ̀kẹ́ ooo. àṣàkẹ́ ọmọ àmọ̀kẹ́ ooo. àṣàkẹ́ ọmọ àmọ̀kẹ́ ooo. Oríkì, oríkì, méjì méjì oríkì oríkì. sùúrù ní sùúrù kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn òkè sùúrù ojú ti ń gbọ́ voice yẹn sórí èmi náà sábà láti ẹnu gate ojú ti ń gbọ́ spain voice yẹn kò yé kí ló máa ṣe báyìí yíyá wọlé ó sì tún mi ẹjọ́. yéṣu ló báwo lẹ ṣe máa ń ronú báyìí báwo lẹ̀yin obìnrin ṣe máa ń ronú báyìí torí kẹ́ lè jẹun kéèyàn lè jẹun kí gbogbo iná lè wà òkè láti wá ṣe bíbá àtúndé bíbá yìí sìn torí pé òun gbọ́ common voice voice tó pé kò gbọ́ ni strange voice tó ò tí ì rohùn tó rí tó rojú èèyàn tó tó tó tó tó ń pariwo ló ní ká máa lọ kódà táwọn kúrò bíbá yìí sìn kí là máa ní sùúrù ní sùúrù ní sùúrù ní sùúrù ní sùúrù etí mi ti ń de etí mi ti ń de wo àmì devandom bó ṣe wà yìí devandom ní mi ti ẹgbẹ́ gbọ́mọ́ sórí ogun padà wá má lọ ta má lọ ta wẹ̀rẹ̀ má lọ ta. wọ́n wà bẹ́ẹ̀ èrè ló bá bọ̀ bá a ṣe bó sì jẹ́ ìka bá dẹ̀ yìí ọ̀bọ olúwa mi bọ̀ àjẹsọ́ kò ní gbẹ̀bí ìfàlàrẹ o bí èrè ló bá bọ̀ bá a ṣe bó sì jẹ́ ìka bá yìí ọ̀bọ olúwa fi ń bọ̀ wá jẹ̀sán kò ní gbẹ́ bí ìbáláre o èrè ló bá bọ̀ bá jẹ́. ó sì jẹ́ ìkà májèyí ọ̀bọ olúwa mi ń bọ̀ wá jẹ̀sán kò ní gbẹ̀bí bàlàyé o. Èrè ló bá bọ̀ máa jẹ́. Èrè ló bá bọ̀ máa jẹ́ bó sì jẹ́ ìkà mádẹ́yìn ọ̀bọ̀ olúwa mi ń bọ̀ wá jẹ̀ sọ òní gbẹ̀bí ìbálàre o. Ìrèrè ló bá mọ̀ máa ṣe. Ha Hi, babe. Mom, do you? Me do. One day. lọ sí private bank náà o ṣáà mọ̀ náà lọ o dẹ̀ mọ̀ nǹkan tó jẹ́ kó ṣe time dey ṣùgbọ́n time ò tí ì ṣé gbogbo àtàbà ti ní ìdòwúra mo máa lọ síbẹ̀ ah. gbogbo tó wà lọ́wọ́ ẹ̀ nǹkan ṣó lè fún mi nínú ẹ̀. nígbà tí báńkì wà ń tó sí wa ẹ màmá bọ́ síbẹ̀ jẹ́ kó fún ẹ nínú tó bá fẹ́ fún ẹ gbọdọ̀ sí sixty. ọ̀dà orúkọ wo la fẹ́ fún báńkì tiwa yìí. a lè pè ní bank of Àṣàkẹ́. wọ́n ní àríwá láti ṣẹlẹ̀ wọ́n láti ṣẹlẹ̀ gbogbo eléyìí ò ṣe nǹkan tó nọ́mà rárá rárá o iná lówó bò lè máa wó báyìí èló lórí èló ọ̀dẹ̀ lọ kọ́kọ́ lọ bá mú ẹ ìwà sáré sáré sáré sáré mọ́mí àní màá lù ẹ̀ bíi pé bèbí kọ́ mu fẹ́ o màá lù ẹ̀ bíi wèrè ní olùsọ ẹ̀. ẹ ẹ wẹ ti àtìlẹ̀kùn nípínlẹ̀. ẹ ẹ pàtó ah, ah, ni kí ló dé kí ló wá kiri ò bá wá mi rí wá mi rí nígbà. Ah, kí ló wá kiri ta ló pè é. ẹ ṣáà pè é a pè é. èmi ló lùsọ àgùntàn tó ń sọ ẹ̀mí inú ilé tó mi ò lè gbọ́ pé nǹkan kan kí n má wọlé. your duty as a security you wait till I call you you don't barge into an apartment Is wrong. àbúlórí burúkú ni èmi ń fẹjú. ṣé ṣé ṣé gáà yìí wà òkè sá ṣé èmi ló bá sọ̀rọ̀ bẹ́yìn èmi ń fẹjú. Yes! Ìbílẹ̀ ló ṣe òwò àókè. My bound rẹ̀. Bọ́ bí bàbá ńlá kù yá. My best. Eh, ẹ bàbá ẹ rà. Eh, ẹ wò, nǹkan ti ṣẹlẹ̀.

wọ́n wà lọ. lẹ́jà ńlá bá kí ló ṣẹlẹ̀? kí ló ṣẹlẹ̀? wọ́n dájú wà báyìí. ẹ sọ̀rọ̀ sára. ẹ wá mi wá dẹ̀ no no no no ẹ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún wa a ní láti jókòó. Ah, ẹ wá jókòó báyìí. níjọ́ kí ni àná lẹ́mọ ènìyàn kan wá bíbá ẹ̀ lẹ́ni máa fi jáde. ẹ ṣàdéhùn bọ́mọ ní abẹ́ ìjà àdéhùn. ọ ṣàdéhùn fún. ọ ṣàbẹ̀ ọ̀ṣẹ́ ó ń gbìyànjú ó ń ṣe. ẹ tọ̀ ọ̀tọ̀ kọ́ ni mo máa ń ṣe bá a kẹ́. ó ń ṣe ó ń ṣe. ṣé òun ká sọ pé ká ṣe nǹkan bẹ́ẹ̀ ṣe. ó ṣàdéhùn. ẹ fùfú mi tàbí ẹ fùfú mi dẹ̀. ó fòfin mi. ẹ fùfú màá sọ mi nínú títí tí bíbá ẹ ó fọ àmì. ó fò sí. ìyá tó ní kẹ́ tọ́jú kẹ́ tọ́jú ẹ. Eh, actually eh, eh, bàbá a ní lókàn láti ṣe ọkàn ló fò ọkàn wa ló fò wẹ́ mọ̀ pé ọ̀nà ti pọ̀ sí yìí business oríṣiríṣi àti pé nǹkan tá a plan ni pé a fẹ́ ṣe ìní bí gbòòlè ṣé ti yẹ yín ká bí màmá kúrò lábúlé ká kọ́lé ńlá fún wọn sínú estate ńlá ká ṣe gbogbo nǹkan ńlá ńlá fún wọn lódìdí tó wàá wò pé ká ṣe àwọn nǹkan tá à ń ṣe lọ́wọ́ tán ká wá fàbọ̀ lórí ẹ̀ ká wá fèsì màmá yẹn ká ká tọ́jú wọn. ṣé máa padà ìwọ ìgbà yìí bó wà tẹ́tẹ́lẹ̀ ṣé mama ẹ má. nígbà kí náà iná ti wá wá báyìí tó wọ ọjọ́ yẹ́lò àṣùpẹ̀tẹ̀ àṣọ̀ǹda àpọ̀t wá báyìí. kò sí wàhálà wà á padà padà sí rẹ́dà ọba ẹ̀ ń tì. bàbá ìjọ ọlọ́ọ̀ má ṣe má jẹ́ kájẹ́ ìjọ ẹ kó ló bá ṣe. E kí lọ́nà àbáyọ kò sọ fún wa dé i ma make i ma ah, ah. wọ́n kà ti jẹun irọ́ ah, ojú kan mi lọ́dọ̀ mi bẹ́ẹ̀ yẹn ah, ah. bàbá kò tó yẹ. bó bá ṣẹlẹ̀ àwọn kan tí ẹni tí bó bá bó bá lè bó bá lè bó bá lè dá padà fún ẹ tó fẹ́ dó yẹn má gbalẹ̀ kan náà rẹ̀. irọ́ fashion eléyìí. kò sí wàhálà nǹkan tẹ́ máa jẹ́ ni ọ bẹ́ẹ̀ bá fẹ́ padà rẹ̀ sàárọ̀ báyìí. ìyá tó wà ní abúlé yẹn ẹ má padà lọ tọ́jú ẹ ni. bàbá ti tọ́jú wọn tí ó máa padà sílé àfọ́dọ̀ yìí ló máa wà ìrẹ́jọba ọdún ẹ tẹ ọ ẹ ti commit lọ́dọ̀ mi tẹ ah, ah, ah. ẹ bá tọ́jú ẹ báyìí ẹ padà tẹ sàárọ̀ rẹ wo ẹ má ẹ jẹ́ ẹ jẹ́ kájọ máa dá bá mi báyìí tẹ ẹ má lọ wá ìyá rẹ ẹ wo bẹ́ẹ̀ bá lọ wá lọ́dọ̀ bá ìyá rẹ kó kẹjọ dé báyìí ẹ má jòkó ẹ má ẹ má sàbílẹ lọ bẹ́ẹ̀ bá ìyá ọlọ́ọ̀ bá ìyá rẹ kó kẹjọ dé báyìí méjì méjì òrìkì òrìkì ẹ̀dá mi má dàbò mí mi bá lọ ẹ̀dá mi bí mi lọ́nà ajé ajé ajé ajé ajé ajé ajé ìrètí mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ àdéhùn ìjì yorùbá wà mí rí wà mí rí wà mí rí wà mí rí tánú o ẹ dákun ò tilẹ̀kùn kó ní tọ̀hún wọlé tánú ẹ dákun ta ní kanlẹ̀kùn. àwọn wo nu ẹ dákun ẹyin wo nu ẹ mọ̀ gbà mí o àwọn wo nu mo kí ló ṣe bá wò ó jẹ́ àtẹ̀tẹ̀ máa sábà fún mi. Hello? Hello, sir. Yes, sir. Bẹ́ẹ̀ ni, sir. Kí ni máa ń ṣẹlẹ̀ báyìí? A ti wà ń bẹ̀, sir. A ti wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ṣe ní ká ṣe náà ni, àmọ́ bá ṣe wọnú ilé, gẹ́lẹ́ ta wọlé báyìí. Àṣàkẹ́ èyí tó ti kú, òun labá tó ń gé ìkọ́nà fún màmá. Ẹ má má má kí ni wọ́n padà wá jẹ́ mbẹ́ o. Èèyàn dúró orúkọ bẹ́ẹ̀ ni, a yà padà síta fẹ́ wọnú mọ́tò ká máa sá lọ́ntì wa ní bẹ́ẹ̀ ni bí a ṣe máa ń já padà nìyẹn já yìí. sá. nígbà èèyàn máa ń padà wọlé yẹn gbogbo nǹkan tẹ̀ yẹn gbé wa ẹ̀ máa dá padà fún ọ báyìí wọ́n gbọ́dọ̀ gbá lọ́wọ́ nínú. ó dà ó dà. kí ni ó sọ kí ló sọ mo jẹ́ tètè máa gbọ́ jáde ká kúrò mí. tí wàá pa taba lọ baba náà gbọ́dọ̀ lọ kí ló dé kí ló gbọ́dọ̀ lọ ọ ní taba fi sá lọ yẹn pé bẹ́ẹ̀ lówó ṣe máa sá fún wa àfi ká padà sínú ilé láti lọ gbé gbogbo àwọn ẹrù tá a gbé wá yìí ká lọ gbé fún wọn bẹ́ẹ̀ náà pẹ̀lú ọmọ wọn pẹ̀lú pẹ̀lú pẹ̀lú òkú. mo ṣe sọ nìyẹn mo oh! ṣe sọ nìyẹn. èmi èmi èmi ò lè èmi ò lè lọ ah, èmi ò lè lọ èmi ò lè lọ. àjọ máa lọ ní ṣẹlẹ̀ pé obìnrin tiẹ̀ ni wọ́n obìnrin làwọn méjèèjì tó wà nílé ìlú púpọ̀ ìwọ wọlé ń sìn. ìwọ kémi kémi kọ́kọ́ wọlé ìwọ rò òpònú wo ni ẹ ìwọ kọ́ lọkùnrin ni ṣé bíbi tó bá le la ti ń bọ́ ọmọkùnrin ìwọ ni kò kọ́kọ́ wọlé. Ah, ibi tó le. yálò. ìṣòwò wájú jẹ́ a máa lọ. Ah, tí irú ọmọ nǹkan wọ́n kọ́kọ́ wọlé wá ti wọlé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wálé ìnáwó síta pè mí padà bóyá. nǹkan á ṣẹlẹ̀ o nǹkan tí bàbá sọ kọ́ nìyẹn o kò tí bàbá sọ kọ́ nìyẹn tó bá jẹ́ pé èmi nìkan ni mo lọ èmi nìkan ni máa bẹ̀rẹ̀ sí ló nǹkan máa ṣe wọ nìyẹn o wọ́n ah! ní àgbà méjèèjì la dùn a gbọ́dọ̀ wọlé fẹ́rẹ́fẹ́ kábí sí nǹkan tó ní ká ṣe. ìlú bàbá ọ̀la ìfẹ́ fèsì ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ló mú wa lẹ́tọ̀ọ́lẹ́tọ̀ọ́ yìí. Ogun ni o là ti jà ó ẹni ìdẹ̀rù ń tọ́ ni. Ayé ṣe la ìlànà kò. Mo tẹ̀lé ẹ̀ náà. Ṣé kàn ó bẹ̀rẹ̀ jẹ́? Ayé yìí náà ni. Ayé òkun ni ní fìlà fìgbò díndín orí. Ẹni wá bẹ̀bẹ̀ rẹ̀ ti la, ó dẹ̀ máa sáré kú. Àkọsílẹ̀ kò lè tà sí rárá ohun tá a bá kọ ṣáàlà ó jẹ ohun tá a yan látọ̀run dẹ̀ la máa dáyé ṣe é má sáré ìbàdàn láàrin yàrá oríkì oríkì oríkì ooo. oríkì méjì ó ní wá ṣàkè lẹ́nu ní oríkì méjì orí mi. ìnáwó bàbá wàhálà ti ṣẹlẹ̀ o wàhálà ti ṣẹlẹ̀ ẹ wá ẹgbẹ́ láti mọ ibi kankan wàhálà ti ṣe báwa la wa mọ́tò dèbí lásán wá bá yín kò sí nǹkan tẹ́ ń jágbà tẹ́ni tẹ́ni ká lọ nǹkan tẹ́ni ká lọ ṣe ọ̀rọ̀ mi ló túbà yọ adébẹ̀ akóhùn nǹkan tẹ́ni ká kó lọ àti níkà tó ń ṣe owó tó tó owó àti fún wọn bàbá ká tó ṣẹ́jú pẹ́ gbogbo ọ̀la ìgbèrè eléwé ń jẹwé bàbá ló ti jẹ bẹ́ẹ̀. kò yé wa. ẹ wo bàbá péye wa a kó gbogbo ẹ sílẹ̀ àtowó àti gift gbogbo ẹ kọ yí padà ó dẹ ni. kí máa ewé náà wá dà kí máa ṣe báyìí. Ah, ewé náà wá dà ayádànù ni. Ah. Eh? Ah. ẹ kẹ́wọ́ lé wọn lọ́wọ́. àfi ilẹ̀ àfi wílẹ̀ mẹ́rin ni àìwò ni tewé tewé la máa gbé bọ́ jẹ́ káwa máa gbé wé nígbà tá a dẹ̀ ti wá rí wé jẹ́ ká máa gbé wé ni. kí ni àrùkọ nìyẹn ti pàrọ̀kọ tí bẹ́ẹ̀ kẹ́ máa bọ̀ ọ́n náà ọ̀nà ti wà báyìí o. Mo máa yẹ wúrẹ́ jẹlú jẹlú. Má dàbí jẹmọjẹmọ dálà Ọlọ́run mi jẹ. lójú sí jẹmọjẹmọ wèrè wúlẹ̀ sọ oyin yóò pè ní. àdẹ́gbáyé sọ̀rọ̀ tó ń jùwọ̀n ẹ̀dẹ̀ ṣòṣì kí ni gbogbo ilé ìtẹ̀ ṣe yìí náà ìtì ìyá títí àmọ̀kẹ́ ni a ṣàlàyé pé pé ìyá ọmọ ta ló bá wa àmọ̀kẹ́ ogun kọ́ ti ẹ̀yìn tó ní kọ́ tọ́jú ìyá yín àmọ̀kẹ́ kámọ̀kẹ́ ní ìyá yín. mi ò wá lọ́tọ̀. má ṣe kàn ju ayé ohun àfọ̀níṣe ìtàn ni. ẹ bẹ́bí ohun ah, àbáṣe ọkàn bá yẹn àmọ́ ah, bóyá bàbá ni bóyá gẹ̀ yẹn ni ó lè tún change sí kó di bàbá yẹn. àwọn ah, kó má lọ change kó má tún di gẹ̀ yẹn ni. ìwà tí ìjà sàmú wa ṣe wá sáré. àfipáwọ́lá bàbá báwo ló ń da ẹ bí jàre àwa ni jàre. màtújẹ́ bàbá yìí o tí n bá ti mọ̀ ti dá àkọsọ ìjà ayé kí n tó ìṣálà ọkọ máa ń ṣe lẹ́ẹ̀kejì máa ń ṣe kiri fún yàn tí n ṣe wá fẹ́ pa mí báyìí. ẹ wo nǹkan nǹkan ṣe wá àwa òkè àwa òkè nǹkan tẹ̀ ṣe fún ọmọ yìí ò jẹ́ ká gbádùn a lè sùn a lè wo bàbá wẹ̀gbẹ́ báyìí ó máa yọ sí wa ni a kò lè wà ní a lè wà ní bọ́ọ̀sọ̀ nígbà mi kò yọ a kò máa sáré táwọn èèyàn máa wò pé ṣé náà ń jó ni àbí kí ló ṣe wá mà bàbá ìdí mọ́tò ẹ̀rà fún mi yí ọkàn ẹ̀rọ kádà ẹ̀rà gẹ́gẹ́ bù kí lè rèmi báyìí báyìí. Ah, nba yìí báyìí lẹ́yìn ilé tá máa jẹ láàdì gbogbo nǹkan tẹ́ fi wọ́ ọmọ náà tẹ́ fi kó jọ gbogbo nǹkan tẹ́ fi wọ́ ọmọ náà ẹ lọ sí ọ̀dọ̀ yá àmọ́ká yìí ẹ lọ kó gbogbo ẹ̀ fún wọn pé òun lè rò ẹlẹ́ẹ̀kejì máa gbé òkú ọmọ náà máa gbé lọ sábúlé ẹ wá sọ fún ọ pé wọ́n tẹ́ fọmọ wọn ṣeré o. Ah, dem options mo mọ ṣé mo kó báyìí gbà. irú ọ̀rọ̀ wo lè ń sọ lẹ́nu yìí òkè ká wá lọ síbẹ̀ gbogbo nǹkan tá a ti ní ká wá lọ sọ fún wọn pé nǹkan tá ọmọ wọn o nǹkan tá a fi ṣeré ká wá kó fún wọn ṣó make sense sẹ́yìn. Ah, gbogbo gbogbo bọ̀ lè ṣe báyìí náà ah, ẹ ṣàlàyé gbogbo kíní fún wa báyìí láti lẹ ẹ sọ pé gbogbo wàhálà yìí la máa go to now àbàbá ah, ẹ mọṣẹ́ o ẹ mọṣẹ́ ẹ mọṣẹ́. jọgbọ́n nǹkan tó sọ báyìí mo kí mi àtẹ náà rẹ́ látilẹ̀ náà ìgbà pé wọ́n tó lè ti dé náà ìgbéraga àti ìbẹ̀rẹ̀ náà náà máa gbé nídìí ẹ̀ báyìí kò sí wàhálà kébẹ́ ni mi ò mọ iṣẹ́ mi. ẹ mọ kankan ẹ mọ kankan olódò olódò òfò ni yín ẹ mọ tò. mo fi ra bàtà sí báyìí. ẹ kò sí wàhálà èmi ń lò dé awo bẹ́ẹ̀. ẹ ń lò dé awo. kí má má jẹ́ ń bá ẹ jà síbí o kí mi ta mọ́ ṣé mo bá yìí. ó yà wọ́n kórìí bá wọ̀. ẹ jẹ́ kó ní ibẹ̀ máa ṣe é léṣe o.

òun àfọ̀níṣe ìtàn mi òun àbáṣe lónìí ìtàn ní lọ́la òní ọ̀la òní ni yóò sọ pé ọ̀la wa yóò ṣe rí àfipáwọ́lá àfifìlà pẹ́ẹ́rín ọjọ́ kan náà ṣáà ní ìmọ̀. Happy Fáwọ́lá, àfífi ìlàpé ni. Ọjọ́ kan náà mo ṣàlóyè jí náà. Ọjọ́ tó mọ̀ ní bá dalẹ̀, èmi mọ̀ ọ́. Ǹjọ́ ọmọdé bá dalẹ̀, omi atán lẹ́yìn ẹja wọn. Aláìgbọ́rọ̀ wọn á mọ̀ ni yókí yóní gbọ̀ yẹn o kò tọ́nu ṣòun gbogbo ló tán o ohun ọlọ́run fún ni ìkan ní bá ní. kí ló ní wá wò gan-an ìrìn kí ni ìrìn tí ń wò ẹ sọ tí ìṣẹ̀lẹ̀ fún mi tí ní fi gbọ́. kò òun kọ́ yẹn òun òun lie down sínú mọ́tò mi. ẹ̀yìn kan tó nìyí kan tó ṣe kò ṣe kan tó le nǹkan tó ṣe kò ṣe kò tó lu rárá àwọn la a lè lè súnjẹ gbẹdá lè lè súnjẹ a ò pẹ kakuku gbẹdá tí o gbogbo ọ̀gá lọ́dọ̀ ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀mí wà mọ̀ tó mọ̀ tọ̀ ni ẹ̀ṣẹ̀ ò tọ́lọ́ ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ máa súnjẹ ní ìbọn náà. ọmọ jáde wá má ṣe ọ̀jú wáyé ó wà fún oníṣẹ́ ìtàgé. Ọlá, ìní ni yóò sọ pé ọ̀la wa